إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح الأعمال وأن يغفر لنا خطايانا الجلية منها الجلية منها وكذا الخفية أو الخافية منها إنه ولي ذلك القادر عليه ختمنا في الأسبوع الماضي باب صلاة الخوف من كتاب القيم عمدة الأحكام من كلام خير الأنام لمؤلفيها الحافظ عبد الغني بن عبد الواحد المقري رحمة الله عليه اليوم بإذن الله نقرأ من باب مهم في حياة الإنسان هو باب يدخله كل كبير وصغير ذكر وأنثى مسلم أو مؤمنين الإنسان وكافره كل له نصيب من هذا الباب باب إذا ذكر في معقد أو في مجلس يخاف منه الجميع إلا من أحسن حاله وجعل سره كعلانيته في عبادة الله سبحانه باب الجنائز الجنائز جمع جنازة ويكرى جنازة وقال المحققون أن جنازة أصح من الجنازة وأنا أتعجب من صنيع بعض علمائنا في بلادنا هذا ما ما كنا نظن في أكلهم أنهم غير مدققين في البحث ترى بعضهم يتلفظون بمثل هذه هذا اللفظ الذي لا يعرفها إلا المحققون أنا طالما أسمع بعضهم يقولون جنازة فشباب يلزمنا أن نلهمنا أن نلهم أنفسنا الصبر لأن هؤلاء المشايخ وإن أخطأوا وإن كان في شأنهم أنهم اقتصروا فما قد حصلوا عليه أحيانا من العلوم قد لا تبلغه إلا بعد سنوات إذا أنت ممن يوصف بكثرة الإصلاح فالجنازة قال غير واحد من علماء أن الجنازة أصفه من الجنازة فالجنازة أو الجنازة له حكم يخص أو لها حكم يلزم كل مسلم معرفتها لأنه إذا لم تموت أنت بعد سيموت لك غيرك عن قريب أبو أم صاحب جار وهكذا وهكذا ماذا يلزم الإنسان المؤمن معرفته فيما يخص هذا الأمر الله سبحانه وتعالى أن يعيننا بهذا الدين قبل الشروع في بيان يلزمني أن أخبركم أن كل ما لا له علاقة مع هذا الباب قد لا نستوفيها بعدد ما ورد في هذا الكتاب من الأحاديث بل نقتصر على ما ورد أو ورد في هذا الكتاب من الأحاديث ببيان فقط وهذا لا يستوعب جميع ما يلزمنا معرفته لننتبه لهذا المعنى فقط أحاديث المجمع عليها في البخاري ومسلم فيما يخص هذا الباب والذي ذكر في هذه العجالة وقف الله وأثنينا بركاته على محمد صلى الله عليه وآله وسلم باب الجنازة نيجيتو صلاة الفوت ولكن ولني àbá tí wọ́n bá kọjúra wọ́n ní ní pàtàkì tí wọ́n lọ kọ́. Wọ́n ní báàbù sọ̀láàtì jẹ̀nẹ́ẹ̀dẹ̀, wọ́n ní báàbù jẹ̀nẹ́ẹ̀dẹ̀, báàbù torí pé wọ́n fẹ́ dárúkọ àwọn àdájọ́ mi tó súnmọ́ tẹ́ẹ̀bá ti gbà pé iṣẹ́ sọlá nìkan ló súnmọ́ jẹ̀náàzà sí àdáàmù ọkọ̀ àwọn àdájọ́ mi náà súnmọ́ kí wọ́n ń pè ní jẹ̀náàzà wọ́n ní ojúkọ̀nà àbí báàbù tá a fẹ́ mú ìtúnṣe dandan lórí gbogbo wa ká mà torí pé ìdánpọ̀ ìjànáàzà àbí jìnnàza ìtumọ̀ rẹ̀ ó ní ẹni tí ó kú ní ìgbà míì tó kú dandan máa lọ láfihàn nígbà míì wọ́n á sọ níta máa ń ṣe ní ẹ̀rọ kú máa kú kankan nínú jìnnàza sọlá tó jìnnàza yóò wá jẹ́ ìrántá máa ń kí fún ẹni tó bá ti kí ni òun lọ́wọ́ so òkú gangan wọn máa pè ní jìnnàjà tó dé bá ní ẹni tó bá kú kalẹ̀ àwọn àfa àkọsílà tó pọ̀ lé lórí àwọn àdájọ́ mi wà táwọn míì fi sọjọ́ ọ̀bẹ̀sẹ̀ múlẹ̀ ó jẹ́ kí gbogbo àfa tá a bá ti kagbéra pípọ̀ ẹ̀ẹ́rì kò ní náà ti sọ̀rọ̀ náà lọ. bọ́ọ̀n yẹn ti sopọ̀ mọ́ tí ò bẹ́ẹ̀ àwọn míì di ọgbọ́n bẹ́ẹ̀ ti tó yẹ pé irú àwọn ṣẹ́ẹ̀tọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní kí ṣe síra àtàkùn yìí kì í káàbù nínú ìrẹ́ni. sọ ìjọ wọn fẹ́ mọ púpọ̀ náà àwọn àdájọ́ yìí mú lọ kà á. ẹni tó wàá lè sọ lágbọ́nwá ẹ̀ṣẹ́ ìjẹ̀mí ìzọ̀ràbọ̀dọ̀ wọ́n ti túmọ̀ rẹ̀ sí ìgbẹ́. pẹ́ẹ́ bí díẹ̀ bá ta èèyàn mọ̀ gbádùn àwọn àlàyé wípé níbi báyà ní ìtafẹ́kà kéèyàn máa ń òfin bá ti bẹ̀rẹ̀ àdìsí gbogbo ìdájọ́ jànáńsà ló kó sínú ara wọn téèyàn bá mú ọ̀rọ̀ jànáńsà a lè fi oṣù bíi mẹ́fà jù láti fi tírìtì rẹ̀ torí pé gbogbo lẹ́bù kọ̀ọ̀kan lọ́lá láàyè tiẹ̀ ṣùgbọ́n èyí tó bá àdìsí mu kò láàbẹ̀ dáhùn pé gẹ́gẹ́ bíi èyí kò sí ẹni tí ò ní àwọn ọmọ yóò lọ lọ. àwọn kan wà bẹ́ẹ̀ pé kò tá àwọn ọ̀la àǹfààní kan kù. mo rò pé bá a ní pé báwọn èèyàn mọ̀ wọ́n. àwọn ọmọ ni àwọn tó ti wà lọ́wọ́ àlùjá ni. ẹni tí ọ̀bá gbà kọ́ lọ́wọ́ bá ti dá àlùjá ní ẹ̀rọ ẹ̀ wọ́n tẹ́lifíà ni. ẹni ọ̀bá gbà kọ́ lọ́wọ́ ti fámílì àwọn ajá tuntun gbogbo wa ni àwọn nọ́mbà kan náà ọba òbí ìdáná òbí ìdájọ́ náà lórí bá àwọn fẹ́ẹ́ fi dídí rí ẹ̀kọ́ náà wọn àwa máa sọ pé ó ti jọ́ fún ìdàgbé àwọn tọ́lọ́ bá tó fẹ́ẹ́ sẹ́yìn lẹ́sàn ó tó dá àjẹ́ náà tó ṣe. bákan náà owó ti jọ́ fún ìdàgbé àwọn tọ́wọ́ fẹ́ẹ́ sẹ́yìn lẹ́sàn ó tó dá náà iṣẹ́ tó ṣe. ṣùgbọ́n látara ilé ìwọ́n náà fẹ́ fọ́ ọlọ́run ọba aláàmá wọ́n sì tó ń kú un. torí pé ìtàn àwọn sọ ni pé ọlọ́run ọmọ tí ó eléyìí náà làwọn lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ní nǹkan táwọn pè ní àlùbádá wà á lọ́wọ́ nǹkan kan tẹ́lẹ̀ ṣẹlẹ̀ wà á wọn. ọlọ́run ọba inú ẹgbẹ̀rún ìyẹn náà àìsà òfin bíbá wọn wà nígbà a nígbà tó wọn kékeré kan ẹ̀rí táwọn afá máa ń lò wọlé ọmọ kékeré bá fún pàgbàlagbà bá fún àti òjò níbẹ̀. kódà wọn máa bá jẹ ọmọ tó bá ti fẹ́ mi sí lára tó bá ti pé ti fẹ́ mi sí lára á ṣe òjò lára èyí tó bá jẹ́ pé àti bẹ́ẹ̀ mi sí lára èrò sọ́kù tí wọ́n ti pé forty days alàbọ̀ ẹ̀ àrínà àbáni ní one twenty. sọ nígbà náà nígbà tí kì í sọ nígbà náà. òun tó bá ti di pé one twenty forty days sanfẹ́ mi ti lára á kí n ti lára forty four. ètò òkú ni pé sáà wẹ́ àbáyé o nígbà tó ìgbà owó ẹ̀rẹ̀ ọba dáwà lálẹ́ bóyá kájí gbèsè tó máa fi owó àwọn sára yìí. àdéhùn ìyá láàyè àkọsẹ́ àwọn sọ pé ọmọ kékeré kan kú. ìyá láàyè dáná bá òkú mi nà àtọ̀ sí ìjẹun. لأنه لم يعمل سوءا لأنه لم يعمل سوءا الآن ẹyẹ kan nínú àwọn ẹyẹ ẹnu àlùjẹnu torí pé wàlá sọ fún olùmọ̀ yóò tàbí ẹ̀mí ìlà ẹ̀wọ̀n àti lẹ́yìn bá ti kú ọlọ́run ọ̀dà ọwọ́ lẹ́nu ìṣẹ̀lẹ̀ yìí bákan náà ẹ̀mí mùsùlùmí ẹ̀mí méjì bára mi dúdú rẹ̀ ó ní nàṣíìmù ẹ̀lmọ́mi nàṣíìmù ẹ̀mí mùsùlùmí mùmí níjọ́ ní báyìí lè bá ọlọ́run ọ̀dà sínú iye kan yóò àwọn ẹ̀kọ́. a máa ẹni tó bá dé pé ṣèyí dìlò ẹyẹ tí wọn àwọn máa wò káàkiri ọkọ̀ káàkiri ọkọ̀ wọn lọ àwọn yàtọ̀ sí mùsùlùmí lásán tó kó gbogbo orí òkè. eléyìí ló fà sí yàrá ìṣàṣe wá pé ọmọ yìí ń dúró ẹyẹ àparò àbí táwọn tó wà sóòrò wáyé nínú àlùfẹ́ẹ̀nì nínú pé gbogbo ẹ̀ ní mùsùlùmí tó bá ti kú yọ̀wọ̀ gbá nínú àlùfẹ́ẹ̀nì ṣùgbọ́n òní jẹ́ títí ẹ̀mí ẹ̀ báyìí yóò dá lẹ́yẹ di ẹyẹ yálà ìjà ti gbọ́ àkéńdà yìí. wọ́n ti bàtà ikọ̀ ọmọ tó kú yìí wà á kọlọ̀ lè gbà mí. gbọ́dọ̀ yìí òun ọ̀ máa lọ káàkiri nínú àlùfẹ́ẹ̀nì ó tún wá lọ bọ́ ọlọ́run bí ẹ bá ní ju ẹni àti ìlú àná ọlọ́run a dákun afẹ́ padà lọ sílé ayé ká tó lọ kú torí tẹ́lẹ̀ náà wọn. nígbà tí ọmọ tí ẹyẹ àti ẹmọ ẹ kú ìlànà ìṣá nígbà á àwọn eléyìí ẹnáwó làbí àmà ìṣòro torí pé ọmọ ẹ yóò ṣiṣẹ́ àbúrò kan. Ànábi àwọn ọ̀gá ìrọ̀dá àlejò ya Aisha. أو غير ذلك يا عائشة nta nta bó ṣe rò ó nìkan kan ó lè fi yàtọ̀ bí iná. Ànábi iná lọ àkàlàkọ̀ jẹ́nì ọlọ́run bá ti dá àlùjẹ́nì wà kàlàkọ̀ lára kàlùkàn ọwọ́ á dá àwọn tí wọ́n wà àlùjẹ́nì náà wà kàlàkọ̀ ọ̀hún fi وإذا أخذنا من بني آدم من وإذا أخذنا من بني آدم من ذريتهم وأشهدهم على مسلم ألست بربكم لم تسلموا غير الكافرين وآيات سبحان النبي صلى الله عليه وسلم قل يا قل يا عائشة kìí ṣe bó ṣe rìn nìkan lórí ọlọ́run dá ìrẹsì tó sì dá wọn nǹkan tí ó wọ̀ ọlọ́run wá lòwúrì àbáyé àhà ọlọ́run dá wọn ní ṣírò ìbàdí àwọn bàbá wọn nínú ìgbówó bí wọn ń sùn táwọn bá ṣáàṣì. bákan náà kì í ṣe gbọmọ kékeré jẹ́ bá ti kú kò náà ni wọ́n wà lùdẹ́nà bẹ́ẹ̀ kí a bí wọn gẹ́gẹ́ bí mùsùlùmí asùnmí ní sáàlì àdá ṣùgbọ́n ìjọ ìyá ọlọ́run ti máa olóyè bàtà gbé ọmọ mùsùlùmí àtọmọ kèfèrí níjọ́ gbọ́dọ̀ kíyàmà àwọn ọmọ mùsùlùmí ànábì tó yé wa pé gbogbo ọ̀nà wà nínú ẹlòmíì ni wà ní ọmọ mùsùlùmí náà lẹ́kùn náà tọ́ sí náà tó kí wọ́n dán wọn kẹ́ẹ̀bí àbáwọ̀ ẹ̀sà àpá ìbẹ̀rẹ̀ ṣòwò dán wọn wílé ni wọ́n wà sẹ́nà lọ èyí wọn wọ́n náà lọ àmì ọ̀wà ní ara ìdábà òkè làṣẹ ní ìgbà tó ṣe ní àwọn fúnra wọn àwọn òdílé ayé náà ẹ̀ṣọ́ làwọn ọlọ́wọ́ máa dá lóko yìí èyí tá a bá sọ̀rọ̀ níbí ní ìsìn tẹ́ ẹ rí wa tí òṣò ń gbìfọ̀ láàrin wa ibi jẹ́ mọ́ wọ́dọ̀ nù tí n bá ríyàn sí ilé ayé ìgbọ́rọ̀ látara bẹ́ẹ̀ ni a ló sọ báwọn yìí kódà wọ́n ọmọ mùsùlùmí gẹ́gẹ́ bí àdìsí ní ìdíje ilẹ̀ ìdílá nígbà tó ẹ pé wọ́n fi wọ́n wọ́n ní àìsókun tó àtẹ́lọ́sí ní táàtì ìrẹsọ̀ wọ́n ní bọ́ọ̀dà tó máa kébè yí bá tẹ̀ ọ́n kó máa kébè yí àlejò ní ó nígbà tó bá tó dàgbà pẹ̀lá lè fi tó máa kébè yí bá fún ìjà kìí ìlànà abáyá àyàfi tó máa yẹn tí ọba gbé lọ́dọ̀ àwọn òbí rẹ̀. ويجب كل مولود يولد على الفطرة ثم ينزل في سنة ṣùgbọ́n gbà tó wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ wọ́n ti di kejì ọlọ́run máa ń mà dá àwa tó ń fẹ́ sàánú wọn kọ́lọ́run ajá tó sàánú ilé rẹ̀ ó dá wa sọ́dọ̀ àwọn òbí wa táwọn òbí rẹ̀ sì ní. ọmọ jẹ́ẹ́lì ìdílọ́lọ́mọ fẹ́ yóò gba ìsìláàmù padà ìta máa kọ́kọ́ rẹ̀ sí òdìgbé ọmọ jẹ́ẹ́lì náà máa pọ̀ kọ́dà bó ṣe jẹ́ pé wọ́n bí sínú wọ́n bí gẹ́gẹ́ bí mùsùlùmí. bákan náà ọmọ bá àtọmọ òṣìṣẹ́ tẹ̀lé ìta àkọ́kọ́ mọ̀ ní pé àwọn ẹni ọmọ wọn ni tó tọ́mọ wọn bá fún wọn nínú ìlú nípa àgbègbè ó tẹ̀lé wọn gbà mọ́tò wọn ò bá gbé lọ́dọ̀ wọn pé ó gbé lọ́dọ̀ mùsùlùmí àbó ti di mùsùlùmí nígbà tó wà kékeré yìí náà àdìgbà kí bàbá yẹn kó sì ní wúwa ṣe nígbà tí alára ìṣàkọrẹ àlẹ́bí ní ara ọlọ́run ti dá àwọn ó ti dá sílẹ̀ náà ti dá wọn tí wọ́n wọ̀ kó wa mú wọn jáde látara wà fún ara àti bàbá wọn ọlọ́run ti wá dáná náà ẹ wà lẹ́nu tó ọlọ́run rẹ̀ fún mi ó sì ti dá àwọn tí wọ́n wọ̀ ó wá náwọn bàbá tí wọ́n náà nìkan bí wọn kàrí eléyìí pé àánú ọlọ́run ní máa mú ọmọ dèrí kó jẹ́ pé ọlọ́mọdé atọ́ sí nínú ọlọ́run òun ni ó jẹ́ kí ọmọ mùsùlùmí kọ́wá di ìbínú ọlọ́run ló jẹ́ kí ọmọ mùsùlùmí kó di ìbínú pàápàá bóyá nǹkan kan ṣe bóyá yà bóyá ọmọ yẹn bá ẹ̀ lórí problem ọlọ́mọdé á ṣe láyé tó láàrin nta fẹ́ mú jáde pé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ náà ọ̀rọ̀ jẹ́ kí gbogbo wa mọ̀ kó jẹ́ tí òní ká ọ̀rọ̀ kúrò nǹkan níbi ẹ̀jọ́ àbíjọ́ tó síwájú ìgbẹ́lú ní ọba ti gbọ́ ọ̀rọ̀ ikú báyìí ó fi rí bí ìgbé kò ní kú ọ̀hún mọ́ wọn náà máa wọ ẹ tó báyìí pọ̀ ní òṣèré lánàá kò ń dàgbà sí ọ̀rẹ́ wa yẹn. tó o padà yá ìwọ ló ti láti fọ́ tó o bá gbàgbọ́ bàbá bàbá ẹ̀ dà ọ́ èmi bàbá márùn-ún ni mo ní bàbá kan bàbá kan gbogbo náà ti wà ní ayé yìí ṣé èyí tó jẹ́lẹ̀ ká àwọn èèyàn tó pọ̀ kalẹ̀ láti sọ̀rọ̀ ṣáàlùlà ẹnìkan ló bí ìyọ̀nà ààrẹ nìkan tó dáa ah, àwọn tó bí àwọn pọ̀ tí wọn òun ìyá mẹ́rin ló ní ní ọ̀bá àti mẹ́jọ ikú náà ni ó gbẹ ìkùnkùn tó àlejò ọlọ́run wa sùkánà wà sàánà ó ní kúlù náà sí ìyá ẹ̀kọ́ tó gbọ́n gbogbo èèyàn pátá ní òkè òkun bọ́lọ̀n ti kú ibi tá a ti wá lọ ọ̀nà yìí bọ́lọ̀n dáhùn kan náà fún àwọn ti kú àwọn oníyàn àwọn tí ọlọ́run ti dá sí fáwọn ti kú. àtọ́lọ́ ti kí ni ó ti dá sí fáwọn ti kú. a ti mọ wọn tí kò bá sọ pé ta ló wọ́pọ̀ wọn yarí. lóun tí èèyàn bá mi tí ó gbà àyàn èèyàn máa máa pè é ní ìgbà tó ara wájú. ẹ̀ àwọn ẹni yìí wọ́n ní ìṣesí tó yàtọ̀ sí bá a ti mọ̀ with that wọ́n ní kú lọ́wọ́ kékeré bọ́lọ̀ ti dá wọn. ilẹ̀ wa èyí ní wọ́n sọ pé àwọn nǹkan bí wọ́n sọ pé ní àbá ti kọjá àgbà fún ìnáma huwa tẹ̀sílẹ̀ pọ̀lì ìbá ìnáma huwa àbọ̀tọ̀. torí pé bí yẹn bá bímọ tí ọmọ yẹn tí ọba máa change by time ẹ̀rọ máa bàjẹ́. ó jẹ́ ilé dúró. kenya bi onwe gị anyị ji ere ọma igbo 29 years onye yoruba luta ụmụ asatọ 29 years tụ otu nwa ahịa atọ bụ ya dị ọbatụ ihe ọtụ nwee nwee ọdụme na otu ọlọma jara ajụjụ ndị ahụ obere ọgwụgwọ ahụ ji nwanne ndị ọbịa dọtara ji n'ọnụ tó lè fi hàn pé ìta nǹkan yẹn mo bá ti bá a lọ báyìí lọ́pàdà wọn bá wọn fún mọ̀ràn dàdé láwù láti ṣàkóso tó bẹ́ẹ̀ wá sá lọ bí kíbi àìmọ́ọ̀tù yà sí ìka ìhàìsù láti rẹ̀ àwọn bá a sọ pé ìka méjì látara bàtí wọ́n túmọ̀ àbí ìṣàkóso sọ̀rọ̀ máa rẹ̀ sí i. ولإن روح القدس نفخ في روحي أنه لن تموت نفس حتى تستكمل أجله وماله حتى تستكمل wọ́n gbé ẹ̀mí ẹ̀mí mímá òun náà ní pé ọ̀sọ̀ ìyẹn owó yìí nípa náà ní kó máa fi ẹ̀rẹ̀ ẹ̀mí ní pé láńsẹ́fún sádà ẹ̀mí kankan wọ̀n ní kú àtàtẹ̀tẹ̀ nílá ayára tí

ẹ̀tọ́ náà bá ti ní kò ní lówó ó bá ṣiṣẹ́ ju àwọn tó ń gbé kànga lọ kò ní lówó tí ìwà rẹ̀ àbá àwọn mú kànga ọ̀sọ̀ pé israẹli gbogbo wa abáwálé ayé lẹ́sà káàdàmù kódà ẹlòmíì tó sọ wọn pé tá bá sá fún owó gẹ́gẹ́ bá a ṣe ń sá fún kú ni la àdúrókà náà máàlì ẹ̀yìn àbùnà àbínà máàlì. كما يدركنا الموت ما نقول أن قوة تابطب كجينا tàbára àbọ̀ ibi gbogbo nǹkan tí ó sún wa máyé òun yẹn wà bá wa gẹ́gẹ́ bó ti jẹ́ pé ikú náà wà bá wa bá ti máa ń sá bẹ́ẹ̀ bá ti sá ìrìn àti àbára akẹ́lọ́ọ̀ta àwọn owó ara ni wọ́n ní àá irú iléèwé náà kọ́ yìí bóyá àwọn olówó ayé ìjọ ọ̀nà máa gbọ́ mi ó ní kọ́dà irú irú irú fẹ́ǹsì náà ṣe ìpìlẹ̀ ìdúgbà ayé ìjọ ní ọ̀dẹ̀. ìtọ́wọ́ gbọ́dọ̀ jù ní pé ilé yẹn sáfẹ́ oníṣòwò ni ọba yẹn ìbọn ní yẹn sáfẹ́ yẹn àbá sọ pé kí ni ọba látò báyìí àìṣe ìnàmá. ولست مبالي كان صحابة على أي ذنب كان لله مصالح ولست أبالي حين أقتل مسلما على أي ذنب كان لله مصالح bàbá ní ìkí ẹ̀ gbogbo ọ̀nà tó bá dé ẹ̀ máa ń gba òkúta ẹ̀ ló kù sí òkú. wọ́n yẹ kó tún lọ mọ́ ọ̀dọ́ náà ní ìdè tó lọ fẹ́ ọ̀dọ́ náà dà gbogbo ọ̀nà tí ẹ̀ gbà kú. lókè gẹ́gẹ́ wà àwọn afá gbogbo wa máa ń lẹ́nu ẹ̀ mú bí sẹ́yìn fi máa tábí ẹ̀rọ ìròyìn تنوعت الأسباب والموت واحد wọ́n máa lè yẹ́wò bìbí ẹ̀ńdọ́ bá ń tán fún ìdá ìgbégídà máa pa alógun mùsùlùmí yá ọkùnrin jihadi tó tọ́ alọ́yà ọ̀nà àìrí bẹ̀rù máa tábí ọ̀rọ̀ yìí ọ̀kùnkùn bíi náà ilẹ̀ yorùbá yìí gbogbo ọ̀rẹ́ bí wọn gbà wú lẹ́nu ọmọ mi sọ̀rọ̀ láàmúdára ọlọ́wọ́n yà gbogbo náà wọ́n yà gbogbo omi wọ́n yà gbogbo wọ́n yà sùn kámẹ́jì. ìwọ lọ́wọ́ ṣe ń ṣe ń bà náà wọ́n yà jáde àmọ́ wọlé ẹ̀ wọ́n yà jáde lé kúló ẹ̀hẹ́n ẹ wá wò bá ẹ bá wẹ́n tí ń ọ̀gá wọ́n lè jẹ́ kó ti tó èyí kiri kan túnjẹ́ àmì ọlọ́mọdé àásùn láì mọ́jà jáde mọ́jà gbó kódà mọ́jà gbá fún oníkú gbogbo ẹ̀ e. wọ́n máa làmìyàwó sí sẹ́yìn máa dábì ọ̀rẹ́ تعدد الأسباب والموت واحد تنوع في ẹni tí ò wá gbogbo mọ́tò yóò gbogbo kẹ̀kẹ́ ẹni tí ò gbogbo kẹ̀kẹ́ onímọ̀ lọ́lọ́ náà ó nalẹ̀ bíi ẹlòmíì ti lè sùn kó má jí má ṣùgbọ́n ní àbá fún fẹ́ rárá o ọ̀rẹ́ kúkú kankan ikú kan tí èèyàn bá lọ burú jìdí gẹ́gẹ́ bí ibi tó dáadáa kí èèyàn wá lọ kó sí rẹ̀ ẹ̀ tó ń lè ṣẹ́yìn ẹ̀dúnwó wọ́n tún wá design rẹ̀ pẹ̀lú irin. ọlọ́ọ̀ni ẹni tí wọ́n bá nínú sọ́ọ̀tà àdìmọ́ ọlọ́ọ̀ni ẹni tí wọ́n bá lọ́mọ kádàrá kú pé ó kù sójú ogun tí ò lọ. làbáwọ̀ zálẹ̀ bí iná kú ti bá alẹ́ ìdí mọ̀lùkọ́tò ilá ọ̀dọ̀ aráwọn èèyàn kan tó yẹ pé wọ́n ní wọ́n ń jà wọ́n ń jà òun bá ń sá wọn ní olé lọ lẹ́yìn tó wá dé lọlé tí wọ́n kàn ní kó ń rìn láti ìgbà ibi tó ti rìn láti ìgbọn tí wọ́n ń rìn láti ta olóró ní ìgbà ń lọlé. gbàtọ́ náà ti ní kò ní kú ta fẹ́ẹ́ fún olówó kò ti ṣe. ọ̀jọ̀ mọ́ mùsùlùmí àti sọ pé ọ̀rọ̀ kú ọlọ́run nìkan ni òní kú àtẹ́sọ́lọ́ fáyọ̀ ìdàgbò gẹ́gẹ́ bí àwọn àwọn àti ẹ̀sìn Tòlítà bá láwọn èèyàn ọlọ́jẹ́ ẹ̀dẹ́ dá wọn àábí. Àwọn ọ̀sán wà nínú àwọn àtàlà sọ pé pé Wìlìdáànù tọ́lọ̀ ọba sọ ike yóò máa sáàbù àwọn ará àlùjẹ́nà ipa àwọn ọmọ àwọn tèlè rí. Àwọn ni ọlọ́run ó wàá sọ ní tí ó máa ti sìn wá. Màá bá ní gbẹnu dájẹ́. Ìbéèrè mélòó ni wọ́n? Ẹ̀kejì, ọ̀mí pé àwọn kèfèrí àwọn náà lè nínú ọwọ́ àdìjẹ́lẹ̀ rárá o tí wọ́n náà sọ sí wọn ọmọ mùsùlùmí jọba ọwọ́ àdìjẹ́lẹ̀ yóò dàgbàlagbà kò ní jọ kékeré nù títí ẹ bá ní yóò di kí ni o yóò padà dàgbàlagbà ṣùgbọ́n lẹ́yìn tó bá bá ti ní nà àwọn ọmọ ìyá ẹgbẹ́ àpèjú àtàkì ìtúwé wọn pé fọ́nrọ́ọ̀kù làwọn mùsùlùmí máa ń jẹ tí wọ́n fọ́nrọ́ọ̀kù àwọn wọ́n ṣíwájú ẹ̀ àbọ̀rọ̀ ṣẹ̀fà àti nàìjíríà àwọn tí ó ṣì pẹ̀lú níjọ́ nàìjíríà làwọn ọmọ mùsùlùmí tán kó kán tó bàlá rẹ̀. torí pé tó lè ní àwọn ayé ọlọ́run ní ká máa lọ jẹ́nà àwọ̀ ní ìwà jẹ́nà tó bá ta náà wò ní wa. ṣé ayé wa tàdúrà fún ọlọ́jọ́ kọ́ mọ̀ kú wa? a ní kanú àwọn ará kìíní kan àwọn tó máa ń gbé bá ẹni sọ̀rọ̀ ẹgbẹ́ wa fẹ́ gbé ìjà ó ti sọ sí ilé ó fẹ́ sọ ó wá kó àwọn ẹ̀ lọ sínú gbó wàá fún wọn lóúnjẹ ẹnìkan wá bá wọn ní kí ló dé àwọn yàrá mi ìfẹ́ pa wọn ìfẹ́ dún fún wọn ṣùgbọ́n fẹ́ kí wọ́n kú náṣọ́rẹ́lì èyí kò ní bá dìde bá àwọn ẹni ló ti pẹ̀lú ìjọba ìjà sí ìyá wọn. àwọn bá ní sábà ilé kú báyìí ebi ọmọ ìgbéyà ènìyàn ní ọ̀nà torí pé ìwọ lọ dá wọn lọ pa wọn báwọn ṣọ́ọ̀bọ tọ́lọ́ tó wà ní ìdẹ̀lẹ̀ òwúrọ̀ tó sóṣù kéèyàn pa ọmọ àyàn láyé nínú wáàdì lùbẹ́lò mi lè rò pé kí wọ́n bu ọmọ mọ́lẹ̀ láàyè nìkan wáàdì bó tẹ̀ pé túmọ̀ ẹ̀ ní ànábì sọ fúnyàn kan ipe ìpa ọmọ nígbà tí ọtí ìbàdàgà wá lónìí náà gẹ́gẹ́ àbúrò ọmọ tó lórí bàbá wa àtìyàwó wọn súnmọ́ àwọn àtìyàwó rẹ̀ wọn súnmọ́ ara wọn lọ́nà táwọn àwọn olùgbà àwọn ọ̀bẹ́ kó ní ìṣẹ̀lẹ̀ àwọn á ń lo kọ́íkọ́ sí ìtàrọ́pọ̀ ìkànnà sàárà lọ́pàá náà. ànábì ńlọrí sí eléyìí ànábì ní dáàlìkì wáàdù lùkọ́lì yídí ń wé ìdíyàn ní pọ̀ ẹ̀mí. bó fẹ́ mú jẹ́ fún ìkànnà jábìrì nù àbùlá ó sọ pé kó nà nù àdìrì wọ́lùkọ́ ṣùgbọ́n ànábì fi kọ́ta tó ìṣe ọlọ́ọ̀tẹ̀ kò sí ní ọ̀rọ̀ ẹ̀. ṣé láláyé ànábì náà ìjọ́nà àwọn sọ̀hábà ṣe bẹ́ẹ̀ ànábì ni má wọ̀rí ìfọ́lọ̀ ọ̀fẹ́ ni ó ṣe ní. ó sì padà dé lánàbì ọ̀yà ọ̀lẹ́nu ìyàwó tó ń rò pé kò ń bá ń lo mẹ́tọ́ọ̀dì yìí kò ní lóyún ó ti lóyún ànábì ṣe ìtọ́pẹ́ pé ìfọ́lọ̀ ọ̀fẹ́ ló ṣe tó gbọ́mọ ẹ̀ lọ́nú igbó ọbẹ̀ pa irú ẹni bẹ́ẹ̀ kò ní bá àná náà ọba pẹ̀lú àdúgbò tó bá tún bá torí pé iná bá ayẹ́fẹ́ òdòdó bá ọlọ́ọ̀ nìkan ni òjú kú ní màdá mi. Ṣáà wá di pé wọ́n fẹ́ kú àwọn ẹ̀kọ́ pọ̀. Kì í ṣàgbàlagbà nìkan ni máa kú sí ìṣọ̀wọ̀ kékeré yìí irú ìjókòó ìpín ẹ bá gbérú eléyìí sí júmọ àwọn ẹlòmíì lè má kí júmọ kan ṣùgbọ́n ẹ̀rí àbá sábúkú òbí ìjókòó ní ikú ọlọ́run ọba júwe àwọn jíù báwọn nìkan náà kì í fẹ́ gbọ́rọ̀ kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn fi sìn. ọlọ́wọ́ la tẹ́jú dáná wọn ahọ̀rọ̀sọ̀ náà àlà àyáàtì wàmínà lẹ́mínà àṣọ. ìgbéyàwó máa fà á lẹ́nu pé ṣáwà náà wà láyé nínú ṣáwà náà ò tí ẹ bá ti rẹ́ńtọ́ pé ikú nìkan ní bẹ̀rù jùlọ ẹ bá ti ní gbogbo tí gbogbo wọn náà ṣe kẹ́ni egbò kẹ́ni egbò kẹ́ni egbò sí. ìsìláàmù ni a para wa gbogbo tí ọba ti ṣe aláǹbà ní ìsìláàmù bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí ẹ ti bẹ̀rù gbogbo ti ìlànà ọ̀rọ̀ ẹni lẹ́wà ti rí pé owó ọ̀gá tó ń ṣe ìgbà òótọ́ máa sọ̀rọ̀ ọkùnrin tí ẹ̀ báyìí wọ́n ní à ah, nínú ọ̀gá tí èèyàn lè fi dá wàhálà alẹ́ orígbé kẹ́ ẹ lọ síbi ìkómọ kí ẹ lọ máa sọ̀rọ̀ ọkùn bẹ̀ àbẹ́ ètò burú jù kí ẹ gbéyàwó kí ẹ nínú Islam ìdájọ́ ń bẹ fún ìyàwó tó yẹ pé òun àtọ́kọ ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ márì àwọn adílé ọkọ wa kú ààrẹ bàbá ìjọba ọkọ ṣe kí ni ti dáàrin sí ní ilé ìsànfẹ́ra wọn kẹ́ni fún nǹkan mímọ́. ṣùgbọ́n àwọn kan iná máa ra ẹsẹ̀ ìpínlẹ̀ ṣùgbọ́n ìdájọ́ pé fún tòótọ́ náà bá sọ orí ẹ̀ ìjọ wọn ẹ̀mẹ́ ẹ̀rọ wọn sọ mọ́sálásí ẹ̀rọ adébí wá àti ẹ̀sọ́ kò sí pọ́blẹ̀ ṣùgbọ́n kẹwàá dé rẹ̀ pé tọ́ ìyàwó ìyẹn kú lọ́la òkà tọ́nà wọn fẹ́ dẹ́yẹ̀wò ọ̀wọ́ ẹ̀kọ́ àdáṣe. Àbá àdá irú àwọn apá àpàyànpàyàn bóyá wà sí ó ti bẹ̀rẹ̀ níjọ oníyè nìkan. Ṣùgbọ́n wọn lọ yìí, bàbá tara wa bá ní ẹ mọ́ sọ, àìnà máa tẹ̀kúnú yóò dé rí òun ẹ̀sùn ọ̀rọ̀ lásìkò yẹn bá sì ti tó èrò lè bọ́ bẹ̀ gbogbo ilé ìta síwájú ọ̀rọ̀ àlẹ́bí ni àṣìṣirò ìdíkì ìháàdì ilẹ̀ sáà àṣìṣirò ìdíkì ìháàdì ilẹ̀ sáà ẹ máa rántí ikú púpọ̀ ìjì máa ń já àdùn túlì tẹ́ ẹ bá jókòó rẹ̀ ọbẹ̀ rẹ̀ sí ní òrò bá a ti ń wúra wájú gbogbo à ń sọ̀rọ̀ yìí. ó kéré ní èèyàn tó ń ronúkú ọla kò lọ́la kódà bí èèyàn bá sọ jáde yẹn ìní máa ní ìkan ló kù ẹ bá lọ owó tíríkà skúùtì tó lé ó ti tó tí ó ṣe sọ bí o ẹ̀ wá kú báyìí ó lè fi sọ. torí pé o bá ti wá fàyè kúlẹ̀kúlẹ̀ ò ní kọ́ bó o ti máa san lẹ̀ tó o bá fàyè mo mọ̀ ní kọ pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ báyìí jẹ́ ìṣí ti bá kú. torí pé yín tó ń pèpè ẹ̀kú ni pé káyá ṣe ká nílẹ̀ àmọ́ kò lọ. kọ́lọ́ sábà kí àwọn èèyàn mùsùlùmí kí wọ́n ti kú. bàbá dáadáa kan nínú àwọn èèyàn náà ní ìgbà tó tún wà pé ó kú jọ́ méjì jọ́ mẹ́ta tí ó kù ó tún ní tó tún tò ó lẹ̀ lórí àárẹ̀ lọ́wọ́ tó tún tò ó lẹ̀ ẹ mọ̀ pé ìjẹ́ èèyàn wọ̀ ní káwá nìjọba ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ mọ plan àwọn kékeré kú o lẹ́yìn àgbà náà kú ọ̀rọ̀ síwájú ṣèṣe ká tó wọ̀nà òkìta wọ́n jẹ̀rẹ̀. ṣùgbọ́n tí àwọn bá gbé yẹn síwájú èèyàn ní ogún tí lọ́rọ̀ ọkùnrin bí wọ́n sọ yìí. bí èèyàn bá ti gbọ́rọ̀ ọkú kò ní wọ́n kù bí èèyàn bá ti sọ̀rọ̀ ọkú kò ní kẹ́ni tí ó lè kí ni o. yóò kó kó kẹ́ kókó tètè torí pé kò ní dáa kí ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ kí báyìí báyìí là á lè wá máa wá èdè ìṣíjíra bọ́ọ̀ ní ká ti ṣe ẹni tí kọ́ ọ̀ka rẹ̀ ó fẹ́ kó lè tó ogun tá a máa kọ́ pàṣẹ náà rẹ̀ ní ìgbà tí ó ṣẹ ẹ̀rọ níbi tí ó rẹ̀ wọ́n ní àwọn nínú àwọn kan tó dáa ká tó wọnú ìdíra ni wọ́n ní pé nínú ìgbẹ́ kámọ̀ ìkámọ̀ ẹni tó bá rẹ̀ táà rẹ̀ bá ti súnmọ́ kó fẹ́ jọmọ́ kú kódà bó ní wáyà rẹ̀ lọ́wọ́ kúnà ẹnìfàmì hakil marid àrẹ ẹ̀kọ́ ìmùsùlùmí ẹ̀yà àdàgbòho pẹ̀lú sóró ràáyé kí ẹ̀ máa lọ kí alára inú ẹ̀sìn wa lọ́wọ́ wọn ò wáyé wa ní ètí ń ti wa lọ kí ẹ̀ tún máa bàṣá àgbè lórí ti Islam ọ̀sọ́ lórí nígbà ìjẹ̀dá ìgbé ẹni tí ó bá ẹ̀kọ́ òkú ọ̀gọ̀dá nínú sáfẹ́ká nínú ìbára àti ìgbésí ayé wa wọ́n fẹ́ kí ọ̀dà òun pọ̀ púpọ̀ ní bàbá ibi ìwò pọ̀ ọlọ́run bàbá wọn ní ìrànkà dáadáa gbọ́rọ̀ kí ni má jẹ́ kí ìgbẹ́ pọ̀ jù ha aláàjì hmm. ṣé ti sàn ṣé ti túbọ̀ mi kí ni ìgbẹ́ kẹ́kẹ́ kú lórí ẹ̀jẹ̀ yóò wọ́n sọ ọ́ bá ní ìgbẹ́ ah, gbogbo ọlọ́run bá máa forí jẹ́ ṣe ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ẹ bá wò kẹ́ ẹ ti ẹ bá ti tún bá ń bẹ̀ ìjọba fẹ́ ká bábá ń dín bẹ́ẹ̀ gbìyànjú kó a máa kà á fún un. ṣùgbọ́n bàbá kan ní ẹ̀kún ńlá sùn yìí owó tó jẹ ó bẹ̀rẹ̀ tó fi nìkan ànábì sọ fún pẹ́ tó bá ti jẹ gbèsè òun ò ní kí o ti láyé gbèsè yẹn yóò máa di wàhálà sí lọ́rùn ìjẹ́ láníyàn pẹ̀lẹ́ san ti báyìí tó bá láníyàn òun làǹdà ti sọ̀rọ̀ lọ́wọ́ bá ọmọ òun ẹni ọmọ ọmọ òun ló gbọ́ tó wò sí wọn náírà yìí. Abẹ́kẹ̀ sọ̀rọ̀ ìtọ́jà. Ẹ sọ̀rọ̀ gbé tí ẹ kú sáyìn. Ṣùgbọ́n ẹ pàṣẹ́ra ìgbé pẹ̀lú ìgbìyànjú tẹ̀lé ti sáyìn. Ọlọ́run ọba àlùmá wọlé tó bá fẹ́ san àdájú sọ ọmọ láti sàn. Wọlé tó bá fẹ́ san fìdí tí ọ̀rọ̀ á lè sàn. Ó gbìyànjú láti sàn. Ọlọ́run ọba ó èkejì nínú south africa man tó yẹ ó ti ìdùnnú pẹ̀lú ìdàkánà bí a lè kọ́tà yóò karó ìtọ̀wọ̀ èèyàn gbọdọ̀ èèyàn bá ti gbá kọ̀ndíṣàn ah, yìí lọ bí ẹni jọ ẹ máa ran létí nípa pé kí bá sọ̀rọ̀ lọ. èyí jẹ́ bá rántí àdúgbò ẹ̀ tí ṣe tó bá ọ̀kọ̀ọ̀kan ẹ̀gbẹ́ yóò gbèsè rẹ̀ bọ́ bá yẹn máa ràn ẹtún fún ìrọ̀rùn rẹ̀ pé wọ́n bí àìkọlẹ̀ ìdìbò yìí àti náà ń pè bẹ́ẹ̀ àwọn nǹkan tẹ́ ò pé báyìí ni bó ti jẹ́ yàtọ̀ sí ntọ́nà ọba ti pé ntọ́nà ọba ti pé wọ́n ìgbé yòó má ànábi ní iná wọ́n àbọ̀ jẹ́ ànábi kó jẹ́ hakin hakahu tàlà wọ́n sí yàtọ̀ lé wà ànábi ní gbogbo èèyàn tó tọ́ sí ìpín nínú ogún ogún ọlọ́run fún pọ́ṣọ̀ tiwọn ṣùgbọ́n ẹni tí ọba jogún ẹ̀ẹ́dẹ́ kan wà sí ìyàwó yẹn wípé wíìlì sẹ̀mú à nínú ẹ̀sìn tálẹ̀ wọn máa ń wíìlì mú ẹni tí kò lè gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bí àpèjú òyìn òṣìṣẹ́ ṣéèkì bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ayé rẹ̀ kò ti bí máa ká níbi rẹ̀ àwọn tó ti bí nínú ẹ̀sìn kò lè gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bí àpèjú òyìn ọkùnrin tó lọ súnmọ́ obìnrin lóbìnrin wọn padà fẹ́ra wọn padà fẹ́ra wọn. ọmọ yẹn ò lè ní ogún ẹ̀ ọwọ́ àwọn òkú ọmọ ló ti dàda ọkọ̀ wíìlì àìbẹ̀jì ẹ̀kọ́ ọmọ kan súnmọ́ dáadáa níbi tó ń bí ọmọ àwọn ọmọ rẹ̀ wà máa retí pé ìjọ tó gbogbo bàbá tó ọmọ àwọn máa bàbá ti fa ọmọ ọlọ́mọ gbọ́dọ̀ àwọn àmàlẹ́ ti bá ti kú òkú ní ìbọn sí ìpínlẹ̀ irú ẹni yẹn nọ́mbà nínú ẹ̀sìn ẹ̀ lè kọ́ òbí rẹ̀. Bébà ni ṣé jẹ́ máa ń kọ́ kàlẹ́ nù ọ̀sí rẹ̀? O ní ìtọ́ bá jẹ owó tó fẹ́ ká fi san gbèsè ọ̀rọ̀ pé àbáwá ẹ̀sán náà o ní pé òun èyí lójọ́ mẹ́ta àgbẹ̀ tó wà sí obìnrin lọ látara àdìsí tá sọ pé ìdá àgbéga padà sọ́bìnrin ọba. وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك النبي صلى الله عليه وسلم ولي ọba jíta ilà márùnkù àtẹlẹ o gbogbo àwọn àti máa ń sùn lẹ́rí máa ń pa ẹ̀mí náà tí bá fẹ́ sùn gbà mí ṣé ọkàn bá fẹ́ di ìrọ̀ ọdún lẹ́nu ìdílé gbogbo ìdájọ́ dájú ọkàn tó gbé ó dàárọ̀ jáde pẹ́pẹ́ lórí ilé fún un lábúlé náà lọ parí ayé ìgbé ọlọ́dẹ ọ̀rẹ́ bí ẹ bá jáde yóò ti òun gbọdọ̀ padà sílé ẹni tó ṣẹlẹ̀ sí yẹn òun ò burú lọ́dọ̀ ọlọ́run ló sì yàn fún un. nítorí ìgbà tí ẹ bá lọ sí ilé ayé ní ọkọ̀ sí rẹ̀ tí ẹ bá lọ kí aláàárẹ̀ náà nínú sábẹ́ká ṣẹlẹ̀ sára ni kó tó dé ipá máa ṣètò ìtura rẹ̀ ẹni lè dúró lórí ní ìtòrí ọkọ̀ kalẹ̀. bákan náà ṣùgbọ́n gbogbo ń tá a sọ yìí wọ́n ní ká sọ pẹ̀lú lókùn nínú tá a gbọ́dọ̀ ṣe é kò ní pé kára ẹ̀ létí pé kó máa retí dáadáa bọ́rọ̀ kan dáadáa gbọ́dọ̀ lọ. nínú súnà ni pé ẹni tí ọba fẹ́ kú tá a rí àmọ́ a gbọ́dọ̀ sọ fún pé kó sọ láti dá àgbẹ̀ lọ. ẹni tọ́nà bá ṣe ń rọrùn a rí inú àwọn ẹni àrínú àwọn ẹlòmíì tó yẹ pé tí wọ́n bá fẹ́ kú làṣírí wọn máa ń tù sí i. a kan náà àwọn nígbà tí ó kù àwọn ọmọ ẹ̀ wá ń sọ fún pé àwọn ọmọ ṣẹ́jọ́ wọn tí wọ́n ti pé ẹ̀ṣẹ́ ìsàlẹ̀ àbúlé àìdá ààrẹ ìlúwa bàbá àwọn ẹ̀sọ́ pé láàrídá ààrẹ ìlúwa wá ojú wọn ó ní ààrẹ kúntù kàdí àkùmà àti ẹ̀yẹ́ bí ààrẹ ìlúkẹ̀lẹ̀ tí wọ́n máa ń tọ̀ sọ ẹ̀ èyí ń tẹ̀lé àjọ ìlú ìbáraẹ̀sì ọlọ́run kò tó àánú wa o ẹlòmí rẹ̀ wà kú láti mọ ibi tí ó parí ó ní ọwọ́ ilé ọ̀pá tó ń sọ ẹ̀ gbogbo tí ẹ bá rí tó ń bá ń sọ láti ṣọjọ́ ìlú sàn mo ní kọ́ńtù ààrẹ mu torí pé lóòótọ́ ni tíṣẹ́ rẹ̀ tọ́ka sí ni wọ́n fẹ́ gbé láì rẹ̀ lè máa yẹn torí rí ká ọ̀dọ́ ẹgbẹ́ ìtọ́rọ̀ sọ sí dáa torí ká lè mẹ́ ìtọ́jú ẹ̀ ká kó o tiẹ̀ ṣe nítorí ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ kó gbàgbà àṣírí yẹn ó tu o ọlọ́wọ́ abú ẹ̀ lájú láyé bí ìjọba ti àmà ọ̀rọ̀ nǹkan ẹ̀lẹ́bí tọ́wá ti ìjọba ti àmà ọmọ náà wà pípé ẹ̀ nìkan náà wà lọ. àwọn ni wọ́n ṣe ń jẹ́yà títí wọ́n lọ ń tanú wọn lọ́dọ̀ adágún alẹ́ ayé òní kún tó àmúrọ̀ bẹ́ẹ̀. èmi máa ń pa yín láṣẹ ìtọ́ àlẹ́ ha pẹ̀lú dáadáa wọ́n àpè ìgbélé ìṣèlú. وكنت أنهاكم عن المعاصي أو السيئات وآصي àwọn àìdá yẹn mo máa ń sọ pé kí ẹ má débẹ̀ ṣùgbọ́n èmi gangan mò ń ṣe ọlọ́pàá sàánú ẹ̀yìn àti gbogbo ẹ̀yìn lápapọ̀ èèyàn gbọ́dọ̀ sọ́ra ẹ̀ o torí tí wọn náà bá ti ń bá bẹ́ẹ̀ gbogbo àdúgbò àwọn kan ń wò wá lẹ́yìn iwájú ìjọba báwọn ẹni tó ń wò wá yẹn ló ń rí ìdíjà ti dé ibi ìbàdàn sọ́yẹ́ báwọn ẹ lóbi wò jẹ́ gbogbo ṣe ń ṣe ẹ̀sìn àwọn aráàta ní ọlọ́mọdé ń lo ìlú wọ̀lọ̀ wà áta ń sọ̀rọ̀ ọ̀rọ̀ áta ń ṣe. sọ èèyàn wà ṣùgbọ́n bí ìfúnra ìjọ ọlọ́run tún lè ṣe ẹ̀ sọ ẹ̀rọ àdàbí wọn ṣe bẹ̀rẹ̀ pé iná sọlá àti wọn lóṣù tì gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fáwọn èèyàn lẹ́ni wọn tó fẹ́ fi fún wa ṣé ẹ wá bẹ̀rẹ̀ nǹkan tí ò sí ìfúnra tó lè tí ìdíkì tọba bẹ̀rẹ̀ pẹ̀lú ìsìláàmù lórí ọlọ́run tí ṣùgbọ́n dé tó gbé fìdíhà dé ìwọ náà tó ṣe kí ni o fún bàbá ìdáná sánà ó ní rubama ana أقرأ حديثا واحدا ولي فيها ولي فيها نيتي فإذا وصلت إلى بعضها تغيرت فإذا الحديث الواحد yàtàjù ilẹ̀ àyíká onígbà tí tó máa fẹ́ kọ́ yẹn lẹ́yìn ìlú fẹ́ka àdìdì ọ̀fẹ́ka àdìdì ọ̀kan òun wá ṣàníyàn tó yọ ọlọ́run bá ń wá nìkan kó tó bẹ̀rẹ̀ sí kọ́ wọn ṣùgbọ́n kò wọ́n ní ti parí àdìdì yẹn báyìí ayé wọn bá jù táyé wọn bá jù jù báyìí ọ̀wọ́ wà dájú ọ̀wọ́ kan ní ẹ̀rọ lórí àdìdì ọ̀kan òun máa dà ní olóògbé ló mọ ìgbà tó wọn máa يحتاجون إيانا فهو حري لنا إن تطفوا إنعاتي ولدي كما وأنه àṣírí òtù ìgbàdé máa bẹ́ kú. ọlọ́run ọmọ yorùbá àtàǹpé ìṣéwù ṣéwù lérí bẹ́ẹ̀ bí wọ́n bà ṣírí wọn ni. ààrẹ lómi sọ pé inú rẹ̀ wú kú ni nínú àwọn àtàǹpọ̀ lé lé pẹ́ẹ́gbẹ́ kò sẹ́ni tó gbọdọ̀ sọ tó jẹlẹ̀ kájà ẹ̀yẹ mọ́tò náà sí ìdàgbé ìwọ arẹ́nu mi ọlọ́run bá dán o pẹ̀lú tẹ́wọ̀n pé ọlọ́run bínú ìwọ. ṣùgbọ́n bá jáde wọ́n wọ́n gbá ṣé òjì mọ̀ fún fẹ́ kú ṣé òwò lọ́mọ̀ fún fẹ́ kú nígbà tí àwọn mọ̀láìkà lọ́nà rẹ̀ jùmọ̀ látọ̀ọ̀tọ̀ ya àyànfẹ́ tí ó wà. ṣùgbọ́n mo ti kà fún wa nípa àríyí mama wípé ọ̀tọ̀ ni màláìka ti ń pa ẹ̀ ọ̀tọ̀ ni àwọn màláìka tí wọ́n ṣe kí ni o tí wọ́n ń gbẹ̀mí. malakul mọ́rò kò ní ń pa ẹ̀ àwọn màláìka tí ó gbẹ̀mí àwọn ojú gbogbo ọ̀tọ̀ rẹ̀ ọ̀nà ti àádí ọ̀wà nínú rírí tí ò rí wẹ̀ mọ́ńgò tí ó kó ìra ẹja kásíra ẹni ṣiṣẹ́ kalaba ní wọ́n ti túmọ̀ ẹ̀ lé ìbò wọn ló wú eléyìí tí mo fẹ́ yẹn tó bẹ̀. àwọn àjọkò tó ọjọ́ rẹ̀ tí ẹ̀ ní ẹ bá wá rí báyìí tó rí wọn kò ní bẹ́ẹ̀ jáde yóò wá spread sí gbogbo ara nígbà tí wọ́n ń ṣàlàyé pé ẹ̀mí wà ní ọ̀nà mẹ́ta ni máa bá ara lò pọ̀ bẹ́ẹ̀ jẹ́ wà ní títà náà. mo ní ó bá wa lò pọ̀ nígbà tí àwà nínú ìyá wa ní ọ̀nà tá a mọ̀ fi ṣe nígbà táwọn kan takò àyàtò ìgbàlíyà. ó tún bá wa lò pọ̀ nígbà ẹ̀mí ń bẹ lára wa a lè lè ṣe èyí a lè gbọ́wọ́ àbálẹ́ gbọ́wọ́ ẹ̀mí tún máa ń bá wa lò pọ̀ lọ́nà yìí nínú ọ̀nà tẹ́lẹ̀ tún lè bá wa lò pọ̀ kò ní bí yọmọ bẹ lára wa bá ti jọ ń sọ̀rọ̀ ẹ̀ lè mọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ mo ní ẹ̀mí mo sì ń lo ojú mo sọ èmi àtẹ̀bí mi láyé tó. nínú ọ̀nà tẹ́lẹ̀ tí wọ́n bá lò pọ̀ ó ní ìgbà tẹ́lẹ̀ yóò jáde lára wa tẹ́lẹ̀ tó a ti kà ń gbà yóò dá wà lórí lọ́dọ̀ sábà fún yóò mọ̀ wọ́n tó wà lé ọmọ fi. orí disagreement ọlọ́lọ́mọ èèyàn ló ti lára tó ń ṣe kọ̀ wá tó yẹ pé kí n lọ́wọ́ ló fẹ́ mú mi sẹ́mísẹ́mí báyìí yóò kàn bọ́wọ́ ẹ̀ tó ń gbé sẹ́mi ọ́ tó ibẹ̀ yìí jẹ mọ́ wa alátọ́jà inú ọlọ́mọta fún wa lórí sẹ́mísẹ́mí ọjà wa lórí tó sàǹfààní pẹ̀lú ẹ̀ nínú ìṣesí ẹ̀mí òun ni èdè ẹgbẹ́ ara ó ju ẹ̀mí ọ̀sẹ̀ orí ìbàdàn fìyà ká bóòlù ọlọ́run fẹ́ fìyà jẹ nínú sáré nígbà tó ṣe pé ara ti ju ara ẹ̀mí ọmọ ìjẹ́ pẹ̀lú ara ni bára bí ó ti wá bá a lò pọ̀ kò lè yé wa gẹ́gẹ́ bó jẹ́ pé gbà tí ó ń bá a lò pọ̀ nínú ìyá wa náà bàbá tí ó ṣe wà pọ̀. Kẹ̀mí àwọn bírẹ̀ tí mo bá ara pọ̀ níbẹ̀ jáde táwọn ọmọ láìka ẹ̀ bá jókòó lọ́ọ̀kan. Àwọn ẹ̀mọ̀ tí bá tọmọ kékeré bá rí ẹni tí tó bẹ̀rù yóò fẹ́ sínú màmá rẹ̀ àbí bàbá rẹ̀ bàbá tí ò bá wá mẹni tí kí ni yóò mà ibi tó wá ń wò lẹ́ẹ̀dì mà ẹ̀rù nígbà tó fẹ́ ọlọ́run ló mọ tó yí ẹ̀gbá àwọn ṣé òtún bàtà lẹ́dí wọn tó gbẹ ẹ̀ka àbọ̀ àjíbúyá làṣàṣàkì àwọn tí wọ́n wá pa á lẹ́rù gbogbo ẹ̀yẹ mọ́rọ́ àwọn ènìyàn òjijì lọ ẹ̀ka àbọ̀ fìtínà ti dé fún àlẹ sọ bí wọn ti kú ẹlòmíì fìtínà tó kàn yín bẹ́ẹ̀ náà pọ̀ lóṣìṣì báyìí lọ́nà tí kálukú wọn gbà wọn ṣùgbọ́n gbàgbà wọn ò sí bẹ́ẹ̀ àdàkì ìta bá wọn ti dá ní ìgbẹ́ ọlọ́run bá aláàkọ́sá ni wọn ikú nǹkan ńlá ni o tí wọn gbọdọ̀ gbìyànjú kó pìpì ẹ̀ gbọdọ̀ gbẹgbẹ́ kò sí bí ẹni ṣe máa dáadáa lè bá ṣùgbà tẹ̀sán ìyá kò rọra ìlà lẹ́sì ìdáná kọ́rẹ́ láyé ọ̀rọ̀ وإن بنى بشر خاب بانيا وإن بنى بشر خاب بانيا Ìdí ẹ̀bá ṣe yá ilé ìsọ̀. Kéèyàn bá gbin àlùbọ́sà gbogbo ẹ̀fọ́. Ilé ìgbà tó fún wa gẹ́gẹ́ ọ̀rọ̀ ṣáájú nípa ọ̀rọ̀ jẹ̀nàdà. Ní tá a ṣe fún mùsùlùmí ọba fẹ́ kú ibẹ̀ láti yí àga àti òun náà ni pé ìyá ń sọ fún un pé sísọ náà ní láàárín ọ̀wọ́ sọ lórí nígbà nígbà ìyẹn tó sì fẹ́ jọba sí ẹrú láàárín láàárín ọ̀wọ́ ànábì sọ fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí ọmọ ìyá bàbá rẹ̀ wípé kúl láìláha ìlọ́lá kẹlìmátán kò háàjù lákàbí ẹ̀dá ọ̀gbìn sọ kẹlìmọ̀ yìí sani ìbá ilé sọ fún kékeré tí gbogbo sọ kí wàá ló dé tá à ní ọmú sùn àrínà àbá mi dánilóhùn ẹgbẹ́ nìkan sọ torí tó wà lé lóhùn ọ̀sán ọdọọmọ náà ibẹ̀ ìdíkẹ́ máa sọ nígbà ìgbà wà sẹ́gbẹ̀rẹ̀ kí wọ́n sọ pé láàrídà àìlànà láàrídà àìlànà. ó lè sọ bí bẹ́ẹ̀ pariwo sí òun gan. mi ò bẹ́ẹ̀ yé tẹ bá ní pé kẹ́kọ̀ọ́ fún yóò wá lóhùn ọ̀sán tẹ bá tó sọ pé ah, ó lè lọ bí kẹ́yìn òní tọ̀yẹ́ rí pé ìtọ́bì náà ní pé kò sọ́bì lókè. kí ni àtẹ̀wọ́n sábà ń sọ dáadáa láì láàárẹ̀ ìmọ̀ sí? kí ni ọ̀yẹ́ tí ní ẹjọ́ sọ? kí ló pé láì láàárẹ̀ ìmọ̀ ẹnu sọ láì láàárẹ̀ ìmọ̀ ọlọ́run bó ti ṣe é. lóòótọ́ ẹlòmíì lè máa di ọgbà wọn ní ìta àgbọ̀rọ̀. torí bí díẹ̀ bá sọ orí anábìsí máa ń kọ́ àdá láì láàárẹ̀ ìmọ̀ ẹni tó bá rí gbọ́dọ̀ yìí wájú ọlọ́sọ̀gbẹ̀ ilé ayé ẹ̀ sí ìpínlẹ̀ ara wà ní ìlú. kí mùsùlùmí bá kú nínú òfin tí ó jẹ́ súnà ní pé ká bọ́ ojú rẹ̀. bákan náà a gbọ́dọ̀ wá títí palẹ̀ mọ́ ká ṣe ìtura rẹ̀. ìtura ọ̀nà wa ń pè ní nàìjíríà. ọ̀rọ̀ ìṣètura ẹ̀ gbogbo wa ni ó jẹ́ tẹ̀lé lórí. ẹni tó bá ti wà ń bẹ́ẹ̀ àbí èèyàn kan àbí méjì àbí mélòó nínú òru táwọn bá ti ṣe kò ní ẹ̀dẹ̀ lé gbogbo àlórí ṣùgbọ́n táwọn ọba ti ṣe okùn rẹ̀ ni pé gbogbo apá pátára lẹ́sẹ̀ lọ. táwọn kan bá ti yanjú ẹ̀ okùn jẹ̀nẹ́sán wàá jíbó náà lẹ́nu sí bàrẹ̀ wàá jíbó fọ́nbù kì táwọn kan bá ti ṣe ó ti káàdì gbogbo wọn. sákòtò ìsmọ̀ àwọn ìwé àníbà ìdá ọ̀kọ́rọ̀ màbí ìbá àwọn táwọn kan bá ti ṣe àwọn àyókù níléṣẹ lọ ọ̀dọ́ ti di pé gbogbo ala ṣe é gbogbo ala àjọ léṣe ẹ̀ṣẹ̀ bí ọ̀nà méjì ẹ̀ṣẹ̀ má ṣe òun máa gbà nínú bìtínà jọ bá ni pé tẹ́lẹ̀ yìí bá jẹ́ èèyàn mú aburú tí ó padà máa bá àjọpọ̀ ṣe ẹ̀ àbúrò rẹ̀ nínú àdìsí ti máa mú sí i ọ̀la lábí ní díẹ̀ nípa ọ̀kan ẹ̀ tètè ṣe é fẹ́ lọ ẹ̀ nǹkan àgbọ̀lì à ń sọ ẹ pé èèyàn dáadáa ni wọ́n káyọ̀ kó kọ́dìmúnà owó ilẹ̀ kọ́dìmúnà ilẹ̀ ẹgbẹ́ títí lọ sí ìpàdé orí wọ́n ká ṣàbà sọ ẹ pé ẹ̀yìn wọ́n nǹkan àgbọ̀lì kọ́dì ń sọ ẹ pé èèyàn dáadáa ṣàṣàrò tàbọ̀ ìwúna wọ́n á ní kọ́ọ̀tù ẹ̀ ń gbé aburú kúrò lọ́rùn ara yìí torí pé yí bàtà burú bá dé kò sí tí ò ní kárí òun ọ̀bẹ ọlọ́run sùpáyà ọ̀tẹ̀ alákòóso àmì wọn. tó ọ̀bẹ ọlọ́run kó wọn lékún dáadáa wọn. tó dárí dáadáa ṣe ìgbà tí ó bá yá ọlọ́mọdé àwọn kókó kèlè rí. ọlọ́run sànù wa gbogbo ń tá àárò bá ń ti dáadáa yìí ń dá bá dáadáa yìí. ẹ̀rú gbọ́dọ̀ máa bá gbogbo ẹni tó bá ń ṣẹ̀ nígbà tó bá ti wà láyé. ọ̀tẹ́ máa fẹ́ kú ẹ má jẹ́ kí ẹrù pọ̀ ẹ máa fẹ́ kú àìjẹ́ èèyàn ò ní àdìsá alákọ̀ọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ sọ fún wa pé ẹ má retí ipa wa gbé ìtàn látòkè délẹ̀ wọ́n insha Allah tá a bá parí báàbò yìí á describe jẹ̀nẹ́ẹ́sà bá a ti ṣe gẹ́gẹ́ bí a ṣe describe sọ̀lá tó kọ̀ wọ́n. eléyìí ọmọ ẹgbẹ́ sọ́mọ́rì mọ́ tó dé rán mi. àdìsá alákọ̀ọ́kọ́ bàánà bí mo rẹ̀ yàtọ̀ ọ́ bí ọlọ́run àìsàn ọ̀ọ́dà náà àìlẹ́bí. صلى الله عليه وآله وسلم النجاشي في اليوم الذي مات فيه وخرج به إلى المصلى وصف به وكبر أربعا الحديث التالي هو الحديث عن جابر بن عبد الله رضي الله عنه وعن أبيه وعن الصحابة أجمعين أن النبي صلى الله عليه وآله وسلم صلى على النجاشي فكنت في الصف الثاني أو الثالث إذا قلت ما نسيجي تريد وندالي النجاشي alákọ̀ọ́kọ́ kò lè pe ajúwe fún apẹ́ jìnnáza àti lè pe nígbìdì o jẹ̀náza wọ́lá yàtà àtà jùlọ wọ́n rẹ̀ wọ́lá yàtà àtà jìnnáza láti yá sí ọ̀rẹ́ yàtà àtà jìnnáza. جنازة و أبو هريرة رضي الله عنه حديث ونقوى ṣùgbọ́n lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ni náà nàbí ànáàyò wà ní ìlà ànìmọ̀ àwọn àníjẹ́nà rẹ̀ kí a kéde bí àkàkùn lápẹ́ ànáàyò wàhálà ìwọ̀n ní kí a kéde. النعي أن نعي صلى الله عليه وآله وسلم نهى عن نعي عن المنزل أي جزء تيهي كما تكون يلو أو يهو أبوزا وابعجني سكونة الجامة في يوم يوزون ذلك لغو كما النبي نهى عن الصادقه والحالقة والشاقة أبي اللعنة الذي سبيل الصالق هو الذي يصيح بالميت هاي، بابا يا هو الصالق بابا يا àwọn tó أبي sọ nílé fún àbíjọ́ ọba burú jìnà olóore ọlọ́run lẹ́yìn bá aláàjì ó fi ní ojú mi. bákan náà ni àlìhálẹ́fà àwọn obìnrin kan wà tí ọkọ wọn bá ti kú àbí bàbá wọn kú ni wọn fà á. ewọ ni iná ọ̀nà ní òní kejì bákan náà àṣà kan gbogbo dáná sọ yìí obìnrin ni ó fi ṣàpèjúwe torí pàwọn àwọn sábà ṣe kìí àṣà pàlẹ́ tó aṣọ yàmọ́ rẹ̀ lọ. ẹlòmí ìfara rẹ̀ lé yọ́ tó ní ká bò mọ́nu tààrí ṣùgbọ́n àwọn afá sọ pé tẹ̀síwù bí adínẹ́ni o tẹ̀síwù bí ànábì máa máa fobìnrin júwe torí pé àwọn náà máa ń ṣe é jù kò ní ìfọkùnrin lè wá ṣe é torí pé ànábì ò dégé ni bá wọn wí táwa ti bẹ́ ẹni tí máa ṣe nǹkan oṣù lọ ẹni tí òun náà bá fẹ́ ṣe lẹ́ẹ̀kan gbọ́dọ̀ gbọ́ yé tí wọ́n ní kébí náà máa ṣe bẹ́ẹ̀ tàbá arákùnrin tó ẹgbẹ́ náà bí obìnrin ọ̀wà tí ìjọba gbìyàn ìyẹn gbọdọ̀ wà lábẹ́ ìgbọ́ràn bàbá sọ. tí nǹkan ọ̀bá ṣe yàn nígbà èyí lè má mọ gravity rẹ̀ ṣùgbọ́n wọ̀lọ́ ẹ̀ kò sí ẹni tí bìtìnà lójú ọmọ ẹ̀ kú lójú ọmọ ọmọ ẹ̀ kú. ìbú òye hẹ́ẹ̀bù ó wà á ṣe tí wọ́n á dọ̀tá ọlọ́run kọ́lọ́wà sí àwọn ọba ọmọ. àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sáwọn púpọ̀ èyí ó lọ kí òun lọ ọdún kó tó padà sí àwọn ti àbí wọ́n múra yìí òun yóò ti lídìí àwọn ènìyàn. <laughs> ẹ wá lọ bọ àánà kan lọ́wọ́ lọ́rùn. lọ́wọ́ tó wá jẹ́ àwọn ọmọ kéékèèké kò wá sí ọmọ mi ní ọjọ́ gbà á ẹ̀mí náà ti fẹ́ sí mi lọ́lé ọkọ wọ́n tàn fi wọ́n gbà á ọmọ ẹ̀ kú mi. alọ̀tọ̀ tìpọ́ náà wọ́n bá sọ àánà wọn tààlà ó ti wọ̀ pé táàmì wọ́n ní ẹ bá bẹ̀rẹ̀ sí kígbé bí ikú fẹ́ kíndì kátàrà láì káwọn obìnrin sọ́ra ó gbẹ́ni tẹ́ ń gbọ́ wá ń ta àwọn ìyá àwọn ìyá dáadáa wọ́n á bá mi pé àbá àgbègbè wá àti ṣe ìdílé máa ń kó ẹ̀dá wọ ẹgbẹ́ lè yàn. ẹlòmíràn ní sunkún láti rí ẹ̀ tó bá dẹ́nu ọ̀nà tó kú yọ yé ẹwà ọmọ ẹlòmíràn jẹ́ lọ́rẹ́ ó kàn wọ́n lulẹ̀ báyìí. tọ́wọ́ á gbé ìdílé wọn lè gbà ó níyàn náà ọlọ́run ti fi àlejò ti di dandan lé o máa sunkún olú yìí o ṣé à ń sunkún fún òkú ọ̀gá rẹ̀. sọ̀rọ̀ náà táwọn ṣùgbọ́n tó bá ti dé lẹ́kùn pé èèyàn ń faṣọ ìyàwó rẹ̀ lọ́rùn àbí yẹn ń ṣe rẹ̀ léṣe àbí yẹn ń sọ àwọn gbólóhùn yẹn ìwé lè náà pè ní ẹ̀sìnlá nínú tí ó dá wọn bẹ̀rẹ̀ ní ìpọ̀ ẹ̀sẹ̀ jẹ́ nílé. ẹ̀yin obìnrin ọ̀rí alábọ́já kúrò kò tiẹ̀ tún ojú rẹ̀ já wáyé. kí ni wọ́n wá ṣe tó bá tún fún ẹni bẹ́ẹ̀ ó san ẹ tó bá tún dá wáyé ẹ̀sùn ló ṣe kí ni o. Ǹjẹ́ ẹ máa ń ṣe olùbànújẹ́ ànábìbànújẹ́ nígbà tí ọmọ rẹ̀ omi ta lójú ẹ̀ wọ́n fi yára náà fi ànábìbànújẹ́ náà wọ́n ìnáwó ìnáwó àná ìké tọ́lọ́run ti sára ẹ̀ dáadáa kí àríyàn rẹ̀ tó kókó bá ń lé. ṣùgbọ́n aláàbí ni wà láàárín olù ìlà máa ń bí ọ̀gá àní sọ tọ́lọ́run ó fi ṣe wọn. a wà ìnà ìfìrọ́rùn ẹ̀yà ìtọ́ ní wọ́n ti ẹ̀yà máa sọ báyìí aláàbí ń bẹ́ẹ̀ aláàbí sọ báyìí ó ní a ìbúdó owó ìrọ̀lẹ́ nínú wa o ṣùgbọ́n olùdáná àìsọ̀tọ̀ obìnrin rẹ̀. ìjọ tó wà àbùṣe ti ní fẹ́ẹ́ pé ẹ̀wọ̀n ẹni tó bímọ ẹlẹ́yìn tó dọ̀là tó mọ fún yóò tún kò lè dàbí ewu tó ẹ pé ọmọ ẹ̀ ti ń parí pàmàlì wá ojúlé dábì àbíkú náà ń jẹ ọmọ tó ẹ pé àwòbá ìka pẹ̀lú ẹjọ́ ló ń kírun ojú àìsèjì fún wọn fi pẹ̀lú mọ́sálásí méjì gbogbo àwọn situation yẹn wà máa rántí pé á ah! pàápàá tó bá rí àwọn bá rántí àwọn ìgbà ẹ̀yìn ló ń mọ ní sáfù ìdílé rẹ̀ bára. ṣùgbọ́n ó bá ṣe lè kọ́ wọn àwọn ìfọ̀sọ́ náà lọ́wọ́ tí ẹ máa yẹ dán o pé òun sọ fún náà ọmọ ìdí tó ti ṣe kó ṣe àti níjọ pé nígbà tá a sọ ọmọ dá ọgbọ́n ló lè ṣe àyè àyè ẹ̀kọ́ ọba tó ní ìrẹsì tòná ànábì ànábì sọ pé àgbọ̀dọ̀ kéde òkú ṣùgbọ́n ànábì kéde àwọn anigbó níbi tó kéde àkọ́kọ́ àwọn àbá àgbàgbọ́ pé ìkéde ilé wọn jẹ́ káàsù mi nàá àwọn olùgbà àgbọ̀dọ̀ kéde òkú ṣùgbọ́n a lè kéde ẹni tó bá jẹ́ yẹn ńlá tó bá wù torí pé èèyàn ńlá ní nàìjíríà ṣe ó ti di contribution ó pọ̀ àwọn bá ní pé ó yẹ ká lè rẹ́ tí ó dá mọ̀ sí ìyẹn ńlá ìyẹn nìyí. ṣùgbọ́n àwọn bá ní rárá kì í ṣì yí. ìdí sọ́dọ̀ ní kéde yẹn a lè ṣe tó gbé ìdí yẹn ìṣẹ́kù kí ìdí yẹn lè jẹ ilé ẹ̀tẹ̀kẹ́ sọ̀rọ̀ náà káwọn èèyàn lè bá a pọ̀ ẹ̀yìn ìdọ̀tọ́lá àbùsẹ́ náà nígbà tó bá fẹ́ kí n tó kú ìlànà anigbe tó bá jẹ́ irú gbogbo ẹni tó bá kú ìyẹn ní ṣe fún bẹ́ẹ̀. àbá aláwájá kú ẹ wá bó sórí rédíò ẹ wá kéde síta ẹ wá sọ pé ṣùgbọ́n kó méjìlá ni kí ni ó gẹ́gẹ́ bá a ti ṣe owó ẹ̀ níjọ́ kan bí ìta àṣàǹtì pé kò fẹ́ lọ kan kú ẹjọ́ ọ̀bà lọ. àǹfààní méjì ẹnìjọ́ ọ̀bà lọ ẹ ọ̀nà lè kírun síra láti tàbá àbẹ́yìn olóòtú kí ni ó. من شهد الجهاد àtà ìsọ̀rọ̀ láàrin. ṣùgbọ́n àwọn náírà kan wà dà àwọn ìkéde òkú kan ọ̀dà ìyẹn lẹ́pọ́tà transition kílódúró just there kò tí ì sí just there obituary wọn owó ti pọ̀ ní náà. Call to punishment. Ẹlòmíì, bóyá lọ sí ẹ̀yà ni ẹ̀tọ́ bí call to glory ṣe ṣe.

so Sheikh Al-Albani wọ́n ti fi ọwọ́ gbé àwọn àti gbogbo àbídà ọ̀gbẹ̀ṣẹ̀ náà yìí wọ́n ti di wá sàlàyé gbogbo bídà nínú ẹ̀ ní àná àyíká kàtẹ́ pósítà ẹ̀ àbí ká tó wá wá aṣọ rárá kan kó wá bọ́ta kó wá bẹ̀rẹ̀ sí ní ní ní lọ́dọ̀ àwọn tí wọ́n kí ó ń lẹ̀ wọ́n wọ́n á máa pè ní rọ̀bà tí wọ́n gbé rọ̀bà tí ẹ bá ti kú tán tá a wá ń kẹ́dùn ẹ̀ tá a ń sọ èyí ṣe irú ẹsẹ̀ nìkan ìlú òlòdì wá ń dájú rẹ̀ kìíní kan ẹ̀fẹ̀ dárúkọ ẹ̀ táwọn ń gbé wá sọ́dọ̀ wa ní gbogbo ọ̀rọ̀ tó ń bí ẹ̀ máa lọ sọ́dọ̀ ẹ̀kọ́ àwọn èèyàn ní òlà sí tí yóò máa sun rárá kan báyìí kìíní kan bá mójútó lè ẹ̀ mọ́ tí yóò náà dá ọ ìgbọ́lá dára dá gbogbo yìí. àwọn ẹkún tẹ̀ wá sọ pé ah, ìrọ̀gbà tó ní bẹ̀rẹ̀ sí pọ́ lójú mi ìgbà tó bẹ̀rẹ̀ sí dárúkọ kíní kan bá bẹ̀rẹ̀ jẹ́ kíní kan sẹ́yìn ṣe Abdullahi tí wọ́n náà wà náà lọ sẹ́yìn. gbọ́dọ̀ àwọn ilé ìlú láǹfààní bọ́ táwọn tó wáyé pé láti rántí tó láì dá ẹ̀sán kí wọ́n ti fi ìdí wa sọ̀rọ̀ ẹlòmí ọmọ pé wọn kan báyìí ojú òsì ní kápá tiwa ni àwọn ìgbà wò ni wọn bá láàrin kan tó kọ àwọn sọ pé kò tọ́ náà ni ẹni tó bá wọ̀ kọ́ wá ṣe ń gbà olú wa kú sí ìdí náà ṣùgbọ́n yìí o àtàwọn ò àṣìṣe rẹ̀ ọlọ́wọ́n jà lè ṣe láyé wọ́n lè rẹ̀ nípa kí mo gbé o ó yàtọ̀ sí ànáàyò ànáàyò prohibition ànáàyò ìlànà ẹ̀gbọ́n ìgbé èèyàn kan kú èwo la ló tán bẹ́ẹ̀ ká pé èèyàn pé kí wọ́n wá ṣe kí ni o káwọn á ti rìn àmọ́ èyí tí ọ̀tọ̀ ẹwà tó ìta ti dárúkọ ń bẹ̀ èyí tí ìbá tó wá mà nínú àwọn ọ̀nà sọ̀rọ̀ pé wà ìrù ìrìn gẹ́gẹ́ bí sẹ́yìn bá ń wá pé ó fi wò ẹnìkan kú láìpẹ́ ìyẹn dáadáa yẹn wọ́n kàn ní sànó ìyẹn dáadáa bàbá wọn ó kú ká fi jẹ national chairman fún zenith bank abóṣẹ́ni ìkànnì méjèèjì ó kú mọ́ndé àkókò ọ̀sẹ̀ kan tí wọ́n fi jẹ́ lọ́lọ́wọ́ òtún zenith bank ìyé wọ́n á sí àbọ̀ àwọn dáadáa pẹ̀lú ìyẹn ló gbọ́ sẹ́sìn ẹ̀dùnbí ẹ̀ṣẹ̀ wà lọ. ẹ̀ wọ́n kú sórí ìbáyìí ní bọ́lọ̀ dáadáa o òun wọ́n bu wọn èyí tí ń bá dé báyìí lọ́ba lọ́wọ́ bá kọ́ lẹ́tà resignation torí pé ọlọ́run bless wọn àwọn náwọn ajáde ní communication àti àdínà ànàbíyà tó yẹ wá ní láti ìgbà tí a ti mọ̀ láti èkó lè ti wọn. òtútù àhálà kọ́ alẹ́ gbogbo ẹ̀ tó bá rí bú díẹ̀ dáadáa nígbà yẹn àwọn àṣìṣe kí ó àwọn àgbà ti dà fáà. sheikh jẹ́síwọ́dín lẹ́yìn yẹn afá nasir abu nasir tó di yé báyìí nìsí afá abdulgani juma gbogbo àwọn sábà ti fi kú já afá gbogbo wọn àwọn agbìyànjú wọn ṣe à ń pọ oríṣiríṣi tọ́lọ̀ ń fi ran dáwà sàràbíyà náà lọ. ìtújọ alùpùpù bí ó kù ọ̀sẹ̀ ká àbíjọ́ méjì tí wọ́n ń fún lórí ìgbà yìí ó ṣe promotion tó wo kájọ́ promotional exam ó kà lóun ò ẹ̀mọ́ tó wá fọ́ nìyí àwọn afun ní six months ó lọ fi òru wọ́n sì tún san owó ìgbà èyí kí àbúyẹ yìí ni mi ò mọ̀ yẹ ẹ máa tó ń ṣẹlẹ̀ ẹni tó bá wà nípò ní general manager gbogbo ẹ̀ kó wá sọ fún ẹ̀pẹ́ láì kí n fẹ́. wọ́n tún wá ní àníyàn lórí fún six months ìwọ yìí náà dára ájú ẹni ẹni ti wọ. Òwe wọ́n ti sáwọn yẹn bẹ̀rẹ̀ sí sẹ́ǹdì káàkiri. Àwọn táwọn ò lè sílé fún un. Bẹ́ẹ̀ ni ẹ ń jà ọ̀gbà kò sí ìwé ẹjọ́ bá ń náà lọ. Sọ ibẹ̀ láti wọ́n ti wọ́n torí pé ibi tí àwọn mùsùlùmí pọ̀ sí náà ti ti ká fẹ́ǹsì náà gbà wọ́n. Ìdílé wa ti kú ọ̀nà rẹ̀ ká ti nílò ìjọlọ́run tí wọ́n ti ní kálukú náà ti bá ti wà ní ìlú ní ẹ bá ní ìlú ní kálukú tí ọlọ́run bá kádà owó bẹ̀ lọ́dún ẹlòmíì yóò tiẹ̀ kú wọn yìí lókè ẹlòmíì tó ń sọ orí yìí lẹ̀ pé ó ti gbẹ́ sáré ilé ní ẹ̀ ìgbé ibi ní káńtì òsì ẹlòmíì lè kú sórí òfurufú sàjẹ́ ìṣẹ́ tó ń wà sí torí ìdí náà ìjọba ẹgbẹ́ ọkọ̀ ọlẹ́gbẹ́ ọkọ̀ ètò ẹgbẹ́ ọkọ̀ ọlẹ́gbẹ́ ọkọ̀ ẹni bí owó náà yóò fẹ́ ṣe fóun two text message náà kò sáré lábẹ́ ẹni torí pé ẹni jọ́ ọ̀bá rí yóò ṣàdúrà ẹni jọ́ ọ̀bá sí ibi ìrìn ẹni tẹ́ bá sì rí tí wọ́n is the brain one of the brains behind Lotus Capital tẹ́mọ Lotus àwọn ọ̀nà financial institution mùsùlùmí nínú iṣẹ́ wọn náà ló gbé ọjà yìí àwọn èèyàn púpọ̀ yọ̀ǹgì ní bíbá yẹn ṣùgbọ́n ló tún kàtúkà ti pẹ́ rí ẹsẹ̀ làwọn wá wọ́n tún fẹ́ tó ti báńkì ní ìlú kọ́lọ́jà bá kẹ́ o kọ́lọ́jà kẹ́ abáyé ní ìlú àyẹ̀wò gbogbo ìṣúná wọn. náà yóò wọ́n ti pé kí èèyàn kí èèyàn mí kàná sí i ṣùgbọ́n tó wá ní ìdí pé ẹ̀ ń wá àdúrà fún àbí kéèyàn bá àpọ̀ yín tó kú láti wá kírun sí lára ọ̀tá ìlú a mọ owó yòókù cost of glory ẹ̀hẹ́n cost of transmission gbogbo eléyìí bídà tó wọnú ẹ̀sìn wa ni. نعى النبي صلى الله عليه وسلم النجاشية في اليوم الذي مات فيه كان يقبل النجاشي نجاشي ọba ìlú habẹ́ṣẹ̀ eléyìí ní ìdílàpọ̀ ní present day Ethiopia ẹgbẹ́ kan bẹ́ẹ̀ Abyssinia so ìpè ní àwọn èyí jẹ́ Christian yaro su ta su bari Christian wani problem. Idilin yawan interest ne yadda da national religion. So ba ka ba mai dubiya na da mai ne bẹ́ẹ̀. Àwọn ẹni ọba yìí ọ̀fẹ́rẹ́ǹsì ló sì dúró. Nítorí irú ẹ̀ àtàwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ lọ́lọ́run tó sọ́rọ́ tó rẹ̀ áyà bíi mẹ́ta mẹ́rin kalẹ̀ sọ́rọ́ tó máyìdá. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا أنت هيدا مسلمين قلنا ويهود يأتون يعني يشركين لا يلفهم ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى أو يعني سواء كان مسلمين دول دولة وتنطي عن كشتين الله أكبر ذلك بأن منهم قسيسين وربانا وأنهم لا يستكبرون Nàìjíríà nígbà tó ti ìyá jẹ àwọn mùsùlùmí ní ìlú Mọ́kà. Sọ ànábi wa ní bí wọ́n ti fún mi ní òkú nípa ọba kan onígbéégbé nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Abisínia ẹ̀dọ̀ ìlú Kò ibẹ̀ nígbà náà Osman bákan náà ọmọ ànábi ti jẹ́ ọkọ̀ ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tó ní fifteen kakọ́kọ́ lọ. Sọ̀rọ̀ pé náà wọ́n padà gbọ́ ọ̀rọ̀ pa àwọn kùrẹ́ẹ̀ṣì tí mùsùlùmí wọ́n wálé ẹ̀yìn tá wálé nígbà tá délé wọ́n wá rí gbé ìtàwọn fi sílé kò sí kí ni o ìtàwọn bá ń lé ó yàtọ̀ sí ìtàwọn rò wọ́n ní láti padà sílé àwọn ìtàn ẹ̀ pọ̀ ṣùgbọ́n nígbà tí gbogbo àwọn kùrẹ́ẹ̀ṣì dọ́gbọ́n pé àwọn ò gba àwọn ẹni ìwà pàtì káwọn á máa kọ̀ sílé ìyá wọn ẹni tí ọ̀bá ti jẹ́rú nu wọn tó bá ilé gbà á dé olùjẹ́rú nù wọn náà wà náà wọ́n yín lọ́sẹ̀. iná wọn tí wọ́n lọ padà ní Ja'far ibn Abi Talib Ja'far òun ló jẹ́ gẹ́gẹ́ bíi mídà ọmọ ìyẹn dáadáa nípa Ja'far ibn Abi Talib ẹ̀gbọ́n tó jẹ́ báyìí àwọn àjọ máa mú tọ́lí tó ń jẹ́ wọn bá rẹ̀. yé mi pé àwọn kèfèrí máa kàwá fún ju àdírí lọ. ọmọ èèyàn ńlá nínú ìlú wọn bí àjàwọn náà wọn bára ní wọn so alóòjọ náà á sí náà táwọn tèbèrè mọ́ta náà lọ ìdílé kó lọ bá nàìjà sí sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ pọ̀ ṣùgbọ́n nàìjà sí ó dúró ṣèṣe pé láì òun ní ṣàwùjọ àyè tó wá protection wa kó náà tó wá padà á fi Islam rẹ̀ nà fún mùsùlùmí rọ́bì ọba àrínà àbá àtàwọn ẹni ìgbé sọ̀hábà ní nàìjà sí àti sọ̀hábà ṣùgbọ́n ètò fẹsẹ̀ gbé kí sọ̀hábà kí sọ̀hábà orí tani o ìrora ni ó sì ó sì bá wọn. àdínà àwọn ẹyọ bíi náà fẹ́ gbé àwọn náà gba ànábì gbọ́ tí wọ́n rí ẹlòmíì ìjọ tí wọ́n bọ ànábì mọ́lẹ̀ sí òun dé. ó ti gba ànábì gbọ́ irú ẹ̀ náà ń pè ní kí ni o ọ̀kọ́ sọ̀rọ̀ ṣé wọ́n pè torí pé àwọn gba ànábì gbọ́ gbọ́ wọn rí. lọ́ọ́ ilé rẹ̀ ṣe nù wọn ka ìmọ̀ mùsùlùmí ká wọn nínú ẹ̀yìn wọn wọn kà bí twenty minutes àyínà àbá àti ọmọ hasan sọ́sírí tí kò lẹ́bi nǹkan tó rọrùn. wọ́n gbọ́n tà ń sọ yìí Nàjáṣì lọ́la nípa àkórè Islam lọ́wọ́ ní ìgbà tí ó lè fún àwọn ènìyàn tí wọ́n rí ìgbésí. ní ìjọ tó wá kú ọ̀rọ̀jẹ́ bí ọ̀rọ̀jẹ́ bí sọ ààbà sí ilé mọ́kànlá àlẹ́bí ní ọ̀yá owó yẹn jáde ẹ̀jẹ̀ àlọ́ sí òsì Nàjáṣì rà Nàjáṣì ti kú àlẹ́bí òrí àwọn afáwá jìnnà pé ìjà lè kí òun sókùn dáàrí lára àtọ̀láàtọ̀ àdéhùbáyé ọ̀pọ̀lọpọ̀ jẹ̀nàmù àdéhùbáyé ìmáàmù Malik bákan náà ìmáàmù Abu Hanifa ní láíláí ìwọ̀ni. nígbà táwọn kọjú ọba ìgbà anábì sọ pé anábì kí òun sí nàìjíríà ṣe lára wọn sọ pé àádá hásùn nàìjíríà ìgbé ẹ̀ hásùn ṣùgbọ́n àwọn yẹn tó wá padà dá wọn lónà àfa pé ẹ lọ kó sí yẹn lẹ́tọ́ ẹ̀rọ pé lẹ́ gbẹ̀nà kílẹ̀ rí tájà kó wà fẹ́ṣà torí ìdí àìmọ́ rẹ̀ pé ṣí gbogbo èèyàn ẹ̀ bá ti gbọ́ ẹlòmíì náà fẹ́ tó tóbi náà já sí ojú tó tóbi wọ́ọ̀rẹ̀ náà tó kọ́ rẹ̀ àwọn tó tóbi nínú ẹ̀sìn àwọn sàhábà ní tó tán gbogbo mi dára ní òkú kí o lè lọ tá a gbọ́ tá a rí ká ipa àdáni kí o àti òkè òsì wà lára. sùnmọ̀ jáàsì àdáni kí o sí lára tó dá mi pé a lè kí o sẹ́jọ́ ọ̀bá sí lára pẹ̀lú àwọn àdíwá ni nínú àwọn àdíyẹn òun ni àbáwa ìmọ̀ sí ní àwọn àárín náà tó kọ pé a ti èlé máa kí lọ ní nínú àtàrà ilé máa kí lọ ní ṣàfihàn bákan náà imam ahmed àwọn ẹni tó bá ti bọ́ fún yàn kan fún bí kan àwa lè kí òun ti mọ̀ lára jù imam ìlòmí níyà òdòkọ́yé wà ọ̀rẹ́dàmá onímọ̀ àṣírí mú ìlú ọ̀sẹ̀ ní wà sheikh nasir sa'id wà wà wà wà زد على ذلك ومنه ما قاله ابن كثير العلم وقد قال من قبله ابن القيم àwọn yìí náà ń pè é nǹkan ìwà àkùrà rẹ̀ àwọn afọ àpọ̀ sàmú wọn lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀. àní àwọn afọ àná ni kẹ́hẹ́ kà máa kí wọn jábá gbọ́ fún ẹ̀ka ti kúbà ẹ̀ka máa kí wọn sí lára tálákọ̀ àwọn ẹ̀yọ́ tàbí èyí àdúrà ní àdá bìbí. àwọn kan ẹ̀ ẹ̀ lè kí wọn sí wọn lára àwọn ẹ̀yọ́ máa ní kúrò wá ṣùgbọ́n ìmọ̀ ó ti kírun hàn kírun sí ẹni ṣe lára ṣẹ̀kọ́ wájú tá a bá gbọ́ pé wọ́n kírun sí i lára nígbà náà àwọn ọmọ kírun sí i lára torí pé lẹ́yìn yẹn tó lẹ́yìn tó tuntun sọ láàtọ̀ àárẹ̀ yìí bí àádá nìkan ò ní yí fi í balẹ̀ nìyà àyìnbá sí ìlú tí wọ́n bá gbọ́ pé èèyàn kú jùlẹ̀ China nítorí ẹgbẹ́ yẹn béèrè pé ṣé ti kírun sí i lára ní ẹ bá kí dérú àwọn àlejò àti sábà gbọ́ pé wọn kú wọn gbọ́ pé àbá àwọn wà ń bẹ wọn gbọ́ pé àbá àwọn kú ní Egypt wọn sì kí wọn sí lára pé kí ṣàti yàrá wọn gbọ́ pé àbá àwọn kú ní jọ́nà sí wọn sí lára bẹ́ẹ̀ torí pé táwọn gbà wọn ní kéré náà wọn sì sí lára lọ. ṣùgbọ́n ètò pèsè múlẹ̀ wọn náà ní pé tí bá ti pé wọn àfihàn sẹ́ni yẹn lára ń bẹ̀ àbíyàn dáwọ́ tó pé ṣé kí wọn sí lára àbá wọn sí lára pàápàá jù lọ bíi àdúgbò tó bá kú sí bá ṣe àìtó ìṣúná. Àyè máa bá mi lọ ní rárá ibi gẹ́gẹ́ bí àdìsá ẹ̀rí àwọn ọmọ Nàìjíríà wọn ní ìpè bàbá mi fẹ́ kírun sí Nàìjíríà sí lára báyìí ọlọ́run tó gbé Nàìjíríà sí síwájú ẹ̀ báyìí àti wàá rí lóde kírun sí lára. Alẹ́ rí dà kò jẹ́ ilé ìlú wọn ni pé tí ẹ̀ bá fún ipe tí ó kú lò kò sẹ́ ọ̀yàtọ̀ sí kárẹ́ tó kúnlẹ̀ káwọn kan kí sí lára kẹlòmíràn tó kí sí lára à ń bọ̀ àsórí yìí náà ṣáàlẹ̀ kí irun sókù lára ní twenty times ṣùgbọ́n ṣé ẹni tó kẹ́lẹ́ àkókò náà ní ó kẹ́lẹ́ kejì náà kẹ́lẹ́ kẹta náà kẹ́lẹ́ kẹrin àbá àyíra pé alẹ́ kí kó lè yẹ lè bá a jù bẹ́ẹ̀ lọ ìmọ̀mọ̀ ẹgbẹ́ tó ní ọlọ́run mọ ìgbà tí wọ́n ti dì í different person ṣùgbọ́n pẹ̀lẹ́ rí pé ẹni tó bá ti kí eré yóò ti ṣe kí ni o gbogbo òní ló jáde lọ́fẹ́ kí n ti tún dé ní àná gbogbo òní kódà nítorí pé wọ́n kí n ti tún dé ní àná àwọn twenty thousand tí wọ́n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àwọn náà tún di mùsùlùmí ẹgbẹ́ wọn kí n twenty thousand náà jọ ìpa abẹ́ kí n ti àná gbólóhùn mi àbá àtàwọn ní tí wọ́n ní ìṣe wá lórí ìyẹn ńlá yìí èyí kí ni lára púpọ̀ àǹkájú àǹkájú àǹkájú. ṣùgbọ́n yẹn náà ò tún wá lẹ́yìn tó bẹ̀sẹ̀ múlẹ̀ kí ló fà á obìnrin kan wà mọ́sálásí dára kanú àdìsí ibi tí ń fẹ́ padà kọ́ lẹ́tà ní ìmọ̀ ń gbálẹ̀ mọ́sálásí nígbà tó wá mú ẹ̀mọ́jà bàbá níbi jẹ́ ẹ̀dá sáré ní ọgbọ́ wọn lè káàkiri sí la àwọn bàbá náà. àyàbí wa ìfúnbìnrin ti máa ń gbálẹ̀ ìdá nígbà táwọn ànábì wà lórí kí ìlà ànábì ní dùn lórí ìlà kọfìyà wọlé bọ́mọ́ ànábì wà kí ìlà ó ní pé téèyàn bá ti kí ìsẹ́nìkan lára àwọn míì náà tí wọ́n ti fi wọ́n ti kí ni o wọ́n lè kí. a máa ta bá gbogbo wọn àti kí ìsẹ́nìkan lára tẹ́niyàn ọ̀dẹ̀ sí lọ́dọ̀ wa ìjà alẹ́kí àbáyé alẹ́kí pẹ̀lẹ́rìí pé wọ́n ti kí ìsẹ́nìkan lára. Olúwa ti kí ìsẹ́nìkan lára ní ìgbọ̀kan eléyìí èyí tó kíkẹ́ tẹ̀wọ́lẹ̀ jù ọ̀dọ̀ tí tíṣà ń tẹ̀lé ọ̀sọ̀ àbí ọ̀dọ̀ tí ti àwọn ọmọ ìlú kí ẹ̀ ní. ọ̀kọ́rọ̀ jẹ bí yìí ilẹ̀ ti sọ mi. ẹ̀yí kan tó wà mẹ́rin pé ìgbà dáná ìgbà kí n ti lára ọ̀rọ̀ jẹ bí yìí ilẹ̀ ti sọ mi. àlẹ́bí lọ́yà gbé ilẹ̀ bọ́ta ẹja lọ kí n sùn níta níbi tí wọ́n gbà tó ní ẹni àtúntọ́nà bíbùsọ̀lá ẹ̀sìn nígbà tá a bá fẹ́ kí bọ̀rọ̀ tẹ̀lé sàkà wá kí n máa dára jù ṣùgbọ́n àwọn àbá àdúgbò yìí sọ nígbà tí bàbá wa bá àdínú ọkọ̀ ọ̀dúnkù bàbá tí ó ti la ìyálà àìsàn wá ní pé ẹ tí ó ti láàdì lára nínú mọ́ṣáláṣí kébì náà lè bá àjọ ẹ̀yìn làwọn yẹn bá dà ọ́ ẹ̀yìn lẹ́yìn wani ma asura anasi linusia àwọn èèyàn ti máa ń tètè gbàgbé nǹkan báyìí wàhánsánlá nàbí sallallahu alayhi wa alihi wa sallam ala Suhail ibn Qaylah illa bilman. ànábi sallallahu alayhi wa alihi wa sallam tẹ èyí ti yára gbàgbé nǹkan báyìí nígbà tánábi fẹ́ kírun sí Suhail tó jẹ́ ọmọ àbẹ̀tọ́ lára ibi ni wọ́n dára ní nàá méjì àbá nìkọ́ láàrin òkè pé tí kọ̀ǹdíṣàn bá wà ìrìn kí ni ìrìn lára mọ́ṣáláṣí àbíjọ́ ẹni mọ́ṣáláṣí ló bá ìlú gẹ́gẹ́ bí ti ń ṣẹlẹ̀ ní mẹ́ka àbíwọ̀n ìlú kò sí mọ́ṣáláṣí ìṣúwà tí wọ́n kí ọba àti wọn ti lọ tí wọ́n ní pé àtọ̀lá àtọ̀ ẹja tó ń tí ọ̀sìnkan tó ń jáde sẹ́kẹ́ tó tó sábọ̀ ló ti mọ̀ a máa láwájú agbébò ló ti tọ́ káàkiri ìsòkò lára níbo ló ti tọ́jú o ṣùgbọ́n situation àbí kó má situation mi kò lè jẹ́ kí ìràn kọ́ sí òkú lára. tọ̀tọ̀ fà bí alẹ́bíwá tó sáàbù fún wọn yẹ pé tá a bá kírun sọ́dọ́ tó jẹ náà ni a tó sáàbù náà ni báwo ni sáàbù yẹn ṣe lè lọ àdéhùn ìmáàmù òṣèlú òṣèlú bá náà àdéhùn هداه وحسنه الألباني رحمة الله عليه ويقول أيما مسلم توفي وصلى عليه الجماعة في ثلاثة صفوف إلا وجب وجبت له الجميع ألم يجي من مسلمين الله tí àwọn mùsùlùmí tá ń pọ̀ wá kí o sì lára. Tọ́jú kí ni wọ́n á tún bá mú mẹ́ta látara ni ọlọ́run bá àlùbá yóò ti gba ìṣẹ̀lẹ̀ wọn ṣùgbọ́n èrò bíi wọ́n gba ìṣẹ̀lẹ̀ wọn eléyìí ni pé bá a bá jẹ́ mẹ́wàá yìí tàbẹ́ kírun tàbílà ògùnlà àátò fọ́ọ̀rọ̀ tèyíǹtì. àwọn àga máa ń sọ pé kí ló ìta bá ti lọ kírun tó kù lára níbi tí èyí mọ́ṣáláṣí. táwọn èèyàn lọ sí tó ṣùgbọ́n àbí ka lẹ́ka nínú rẹ̀ yóò ju èpè kódà báyìí bá bẹ́ẹ̀ ká tá a fún mẹ́ta ìlọ́yà á kà ní àbí ìjìlá rẹ̀ ṣùgbọ́n ní ti sọ fún mẹ́rin ká tó mẹ́ta mínímọ̀ èyí tó bá gbà náà ká má ní mẹ́ta fẹ́ lé ká lé márùn nísìnyí a ti sọ̀rọ̀ kíkéde nísìnyí a ti sọ̀rọ̀ kíkéde kájáde lọ síbi nǹkan ńlá ní ìsìn ìgbọ́lá sọ̀rọ̀ lọ́wọ́ ṣòwò bọ́ọ̀lù àti ìgbà mi. وكبر أربعا وكبر فقال ولي كبر أربعا سبحان الفاتح يرى كل كبر أربعا أنا أمشي تكبير من أكل يعني في سورة الرحمن يعني في إنه يجسد نجم oníkàṣe tẹ̀gbìrì mẹ́rin ṣé bẹ́ẹ̀ lórí tó sọ báyìí ìyàwó rẹ̀ àti ìyẹn. àdìsá ní wà tó júwe pé ó ju mẹ́rin lọ ẹgbẹ́ àdìsí máa bá ó ṣe tẹ̀gbìrì mẹ́rin ẹgbẹ́ àdìsí àlẹ́ ọ̀yà máa ń ó ṣe tẹ̀gbìrì mẹ́fà kí la máa ń sọ ní àwọn tẹ̀gbìrì yìí ìdílé ẹ̀dá ẹ̀ lórí wọ́n tẹ̀gbìrì mẹ́rin tó dáwọ́ tó mẹ́ta mẹ́rin. ṣùgbọ́n èyí tí wọ́n àpọ̀ àlùbẹ̀ nílò kẹfìmẹ́rin ìmáàmù ṣáfi yẹn kọ nǹkan ó ní pé fàkẹ́fìrì àléyìn àbà án yóò àfàdì alọ́mọ àtìbẹ̀rẹ̀ bàbá bá ta ó ta àlè ọ̀sẹ̀ṣà bá fàkẹ́fìrì àléyìn àrùbà án yóò àfàdì. ẹni tá ń sọ ló gbogbo kí ó kí kékeré sí òkè ní tó ṣúọ̀jù ni pé tó bá dàgbà ènìyàn tí ó lè. lọ́yà máa fún àṣẹ ẹni yóò á máa mọ́ àwọn dání o àwọn tí wọ́n máa mánéjì rẹ̀. ẹlòmíì àbálẹ̀ máa pè é tẹ bá dojú agbami kí ó yọ̀ máa sẹ́yìn. yàrá máa mánéjì ara ẹ̀ tán ṣùgbọ́n tí wàá jójú títì bẹ́ẹ̀ nìyẹn òyìnbó táwọn kéékèèké àwọn náà wá bí ẹ̀sùn táwọn ẹ̀ bá wá dé táwọn náà wá bẹ̀rẹ̀ lóga bẹ́ẹ̀ lè rọrùn gbígbà á wọ́n rí lọ bá bá báyìí àwọn máa ń ti tètè mú yẹ̀yẹ́ yẹn jáde bàbá ń bá àtàwọn sáàrì wọ́n fẹ́ṣà máa ń bàbá fi ra rẹ̀ àwọn bá ṣáà ìlú ni pé ìlú ọ̀dà pé kẹ́bìrì àlẹ́ àbà kẹ́bìrì àlẹ́ yìí àbà ẹgbẹ́ aláwọ̀ agbọ́mẹ́rin lé lórí torí pé òkú náà máa ń pè kí ni fún. eléyìí àlejò àmàlú mọ̀ ọ̀pọ̀ nǹkan àtẹ́gbẹ́ ká máa sọ bó máa ń bẹ. bákan náà mẹ́ta ń bẹ bákan náà méje ń bẹ ó dà bẹ́ẹ̀ ń bẹ. ọ̀rẹ́ ọ̀ṣùgbọ́n kí náà máa ń wí bẹ́ẹ̀ bàbá rẹ̀ àdìsí mi àdìsí jáde. sọ̀sọ́ fún mélòó ni mo ní ká tó mi níwọ̀n mẹ́ta ṣùgbọ́n ẹjọ́ téèyàn bá ju méjì lọ tẹ̀lé kí n ló gbéra wọn ló ka ilé ìgbìmọ̀ ní tó bá ti jẹ́ gẹ́gẹ́ gbígbẹ́ ní fọ́ọ̀mù jẹ̀má àwọn àdàbà wọn níbi ẹ̀bá wà lóru kà láti ojú máa wá tó ẹ̀yìn méjì nìkan ní oṣù lẹ́yìn lẹ́yìn ká gbèrò kẹ́kẹ́ lé ní fà wọ́n dẹ́ kẹ́rin lè ní o kẹ́rin ká gbèrò kẹ́rin ká ní o lè gbogbo wọ́n á ti kí àdéhùn tó gbé ìgbà àkàlà rẹ̀ ìgbéra ìgbà tó mú àwọn àdájọ́ tó pọ̀ jáde jáde ìgbà àbẹ̀lá àgbàrọ̀ òní àtàtàbí yẹn sọ̀lá àlẹ́lẹ́lẹ́sí àlẹ́bí kí o sí nàìjíríà ṣílá ọ̀gbọ́n tó fi sọ́ọ̀tù sáání àwùsà ọ̀gbọ́n fún àbá wa ni pé mo rántí pé sọ́ọ̀tù sáání sáání àtàlẹ́ ilé mi pé áṣùlù látàrí àdájọ́ olùgbéká máa tó sáàbù minimum ti mẹ́ta. ẹ̀kẹ́ ẹ̀ka ń bẹ̀ nínú àlàyé òun ni gbé kìíní nítorí mọ́ṣáláṣí tàbákì mọ́ṣáláṣí la ṣe ń tó sáàbù mẹ́ta ẹ̀kọ́ mọ́ṣáláṣí máa ń ní wọ́ọ̀lù tí ò ní jẹ́ kí sáàbù lè gbòjú. ibi tí wọ́n láwọn ti kírun àdínísì ti tàbú rẹ̀ rà àtijọ́ àti ìbọn ti kírun àtijọ́ òkúlẹ̀ nìkẹ́ kẹ́lẹ́ rẹ̀. nígbà tó ti dé mùsọ̀lá yìí sáàbù mélòó lọ́dọ̀ ìtumọ̀ ẹni pé táwọn fẹ́ máa sọ ẹyọ kankan tó níbi tó bá lè tó ní ọgbọ́ tí kò fún ọ. Èlé mi pé sọ́nà ká kí òun sókè lára táwọn fẹ́ rà tó. Lórí ìdíná, ọ̀dọ̀rọ̀ adúkọ́ aráwọ̀ ẹ̀kọ́ wa ní ọgbẹ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ pọ̀ lélẹ̀ máa ń tọrọ ìdọ̀rọ̀ ọlọ́kùnrùkù alẹ́ lọ́kàn wá lọ́kàn. Ìkọ́ ilé àkàrí ìfọ̀. Yọ́dọ̀ ọba débi bẹ̀rẹ̀ máa máa òun tí ò lẹ́yìn àlẹ́bí táwọn tí ò ní dáadáa ṣe la ìwọ̀n báńkò ẹlẹ́kìlá ìjọba nìyẹn bákan náà làbó ìlànà ìṣẹ̀lẹ̀ yìí. هذا بهذا وبهذا نكتفي إن شاء الله هذه الليلة وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. Time number one, number two. ẹ̀dá òwe ọkàn ọ̀sẹ̀ ìṣùmọ́tẹ̀ tó bẹ̀rẹ̀ ẹnìkan fi béèrè náà tó ní someone mom is dead but before her death she is a business woman and she borrows money from her and cooperative. The children of the deceased does not know how much or how many people she owes but, uh, eh, before that. How can children clear and pay? Alákọ̀ọ́kọ́ ìbéèrè kó àwọn nǹkan púpọ̀ sí i. Máa yáwó kìí ṣe nǹkan tó burú ṣùgbọ́n tó burú bẹ̀ pé kí a má kọ̀ ọ̀ka rẹ̀ àti kó má láàyè rẹ̀ kó bẹ̀rẹ̀ sí. Ẹ̀rí ọ̀bẹ yáwó lọ́wọ́ rẹ̀ ní tó ti wà lẹ́yìn ìlú òfin tòun. Bẹ́ẹ̀ni, ọ̀tí máa mú ìgbà owó ṣáà lọ́wọ́ fún yín ẹ sọ gbanúgbà ẹ wọn gbọ́dọ̀ kí n sọ lọ mo lè dábàá káàtì kó má rí bẹ́ẹ̀ à wà á kọ́kọ́ dàgbà ìdátàdáyé yàtò ìlàtàdáyé tó bìdé ilá ajẹlẹ ìta kò bẹ sàn wà á sọ gbani báyìí tó bá ti gbégbà yẹn súnmọ́ bọ̀ tí ọba pọ̀ sí ìgbìmọ̀ ọwọ́ á bí ọlọ́ọ̀ni nígbà tó bá rí bẹ́ẹ̀ kéèyàn mójú kúrò kẹ́ ẹ jẹ́ kí kíní o fánàbírọ̀ tún ìlà mẹ́ta kẹ́ wá ní sùúrù ẹ̀ ń dìgbà tẹ́ ẹ bá lè pé ìrọ̀rùn òtò ní. ṣùgbọ́n bẹ́ẹ̀ yáwó ní ìdìmọ̀gbà sí ìlà padà ó bẹ́ẹ̀ sáà nìyẹn ní ilé ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ni tó ìyá yẹn gbọ́dọ̀ ti dágbà báwọn yìí ẹ̀kejì ìyá náà yẹ kó kalẹ̀ èyí tó tún ború ìbéèrè ìkọ́lọ́ ìlọ́yàwó cooperative council cooperative wo èyí tí wọ́n pè lé wọn ó ní èyí tó yẹ pé ọba yáwó wọn ti sàn ìgbà yẹn so kéde àti èèyàn kan bá dáwó ní ni máa yáwó ní owó dáadáa kò sáà ìdájọ́ ẹgbẹ́ sáàpù cooperative ṣùgbọ́n tó wọ́n ti yá one million ọ̀dùn dá one million fifty naira ìdájọ́ five. Just want to say now I'll tell you, just what to tell you, Korobo. So, ìyá tó ń di yàrá yẹ síwájú ọlọ́run fún ìṣe wọn, ọ̀yìnká ńlá ni. Báwo làwọn mọ́ọ̀tì wa mọ̀ kí wọ́n ti sanwó yìí? Wọ́n ní irú ijọ́ tó bá kù èèyàn máa ń béèrè. So, èèyàn sọ pé tó bá máa wòye tí wọ́n jẹ lówó kájẹ ẹ̀fọ́, èèyàn wà tíráì gbogbo àwọn ibi tí wọ́n ń sùn mọ́ ṣèlú àná ṣùgbọ́n ní ìjọba wa bá yín gbọ́dọ̀ mẹ́rin wọn yáwó wáyé torí pé ní ìyàbá ti gbọ́dọ̀ bá àwọn ìlú owó kò sí sẹ́lẹ̀ ní ìlú ṣe o lè ní màmá yín yáwó lọ́wọ́ ìrẹ́ ló ní òǹkà dọ́kítà sí yáàmà pé tó bá gbà gbọ́dọ̀ ní parọ́ mẹ́rin tó kú kó ṣe kí ni o kò jẹ́ lọ wọ́n tó ti kówó òkú fún náà lọ́wọ́ pé ṣe kò dáa sí mọ́ ìbáwọn mẹ́rin ọkọ̀ ọlọ́kọ̀ òkú ti jẹ́ ìjọba oríṣi náà ni ọ́ wà gbogbo àwọn ọ̀rẹ́ wọn pé láti máa báwọn ọmọ ti bọ́ ní ìgbọ́fẹ́. ṣé ẹ lè ṣàlọ́lá nínú toilet àti bathroom tí wọ́n tí wọ́n tí wọ́n kọ́ tùgẹ́dà àǹfààní rẹ̀ ni pé àlùwàlá ìgbàfẹ́ fi mára ní tó ibi tó dá lẹ́ẹ̀ka ti ṣe gbọ́dọ̀ ẹ pé àwọn tọ́ílẹ̀tì yẹn ìyẹn bá ń fọ́ dáadáa tẹ́ẹ̀tì lè kú lẹ́ẹ̀dọ̀ àwọn táfìlì ṣáàlọ́ àkùdá ìdá ìyẹn lè ṣe àlọ́ láńbẹ̀ ọ̀pẹ bọ́bá ti fẹ́ dárúkọ ọlọ́run kó o tọ́ílẹ̀tì ṣerú àná àdúgbò fúlọ́ọ̀ṣì tí o ti sí tírẹ́tì sí kí ni wọ́n tírẹ́tì sí àwọn òórùn. ìdárúkọ ọlọ́run nínú tọ́ílẹ̀tì wa ní sínú àkàrà yìí bọ́bá ti fẹ́ wọlé bísíláì ọ̀pẹ bọ́bá ti jáde lọ sí ṣàhádà ọlọ́run wa ní àgbẹ̀ ìṣàkóso. nípa pé òfin ìgbìmọ̀ tuntun ìgbìmọ̀ ní ọ̀hún àtúnṣe wọn fẹ́ bẹ̀rẹ̀ ní kí ni ìdájọ́ àwọn lẹ́yìn tí wọ́n wá fún wa ní orí tó ìbéèrè ṣe yẹn kéèyàn gbé òkú kúrò láti èkó onígbà àtọ́gbọ́wọ́ gbọ́dọ̀ sùdá ilé yọ̀ ọ̀bẹ sí ibi tọ́lọ̀ bá fẹ́ ní àwọn kùsì náà به النهي وانت لا تدع النبي صلى الله عليه وسلم ونبع كان النبي صلى الله عليه وسلم àwọn èèyàn olùkọ́ làwọn sì ọjọ́ ojú ọ̀ nígbà tí wọ́n á oríṣiríṣi àfa ọ̀rọ̀kiri rọ́bì ọgbà wọn á ní olówó sọ wọn pé èyí ti bọ́ tánàbí sọlọ́lá àwọn àlẹ́ ìwà ayọ̀ tó náà sọ pé gbogbo àwọn ànábì ibi tọ́lọ́pàá fẹ́ ká kú sùn ibẹ̀ láwùjọ ìtọ́fà tó yẹ pé wọ́n ti gbádà ti jáde ìlú ìlera àìsàn lọ́bí ọba àwọn àná ìgbé eléyìí tẹ́gbẹ́rẹ́ gàǹgẹ́ ẹ̀ ẹ̀ a máa gbé sàárè mọ́sálásí mọ́sálásí àtẹ́bí ìtàrí rẹ̀ bẹ́ẹ̀ mọ́sálásí fèdè fèdè o yàrá ànábì yàrá àìsàn òun ní nígbà náà láti wá mọ́jọ owó ní mọ́sálásí wọ́n àwọn ògiri tàbí sẹ́pẹ̀tì ó lé ní mẹ́ta ìwé fún ọ̀nà kó lè jẹ́ gbogbo ìyẹn dàgbà sọ eléyẹ ẹbí ẹ̀kọ́ ìdí àwọn amúsí wà wá yòókù wọn gbà láti fi fọlá ẹ̀rọ ìdí àwọn ọmọ sọ ẹni lọ́wọ́ agbẹ́ tíráfù èyí náà ṣe wọ́n ti dẹ́sẹ̀ ṣé ibà nìyí ṣùgbọ́n ṣé ìyẹn wà jẹ́kẹ́ nìyẹn tó sí ìyà olóyè bá sáré pé tí bàbá bá ṣàdéhùn pé òun ti ṣe báyìí ti báyìí fi hàn ó gbọdọ̀ ṣe dé ìtọ́lọ̀ ọ̀fẹ́ ó gbọdọ̀ ṣe o gbogbo tó so mọ́ ọ̀rọ̀ jàǹdà ẹlòmíì bàbá rẹ̀ ò bá ní problem tí bó ṣe yí òwúrọ̀ rẹ̀ ti wà nọ́mà tó ń fi irun gbọ́n lẹ̀ ṣùgbọ́n òwúrọ̀ wo kò ti bá ya sàyè ṣe ìyá búkà ìyá rúkà ìyá jẹ́mílá nígbà tí bàbá wọn báyìí láti ṣe tèmi náà lóun bá kúrè ẹ gbọ́dọ̀ máa kó náà jáde bí ọmọ kí ni o ìjọba ìjọba ẹjọ àwọn nǹkan tí wọ́n dàbí èèyàn gbọ́dọ̀ kódà náà wà nípa àwọn ájú ọba èèyàn gbọ́dọ̀ ṣe yẹn o torí pé lára àti ọ̀sà àdàtọ̀ àṣà ìnà àbúrò ìlú àti ẹ̀dí kódà gbé bèrè àti ọmọ gbogbo àwọn ìbéèrè tó bá ń tà ń sọ wọn ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ìkéde ti yàwó bákan torí in tó ń ṣe níbẹ̀ pé kó lè dáhùn èèyàn ẹ̀ láàmú náà sì síwájú lábàá kì í tó débẹ̀ ní wọ́n máa tó débẹ̀ òun sì ti gbọ́ tẹ́lẹ̀ wọ́n máa rò ní pé kí n bá gbọ́ pé ànábì kú lẹ́nu ẹnìkan mo rò pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ abẹ́ sí ni máa lè ikú ànábì kí yẹn gbàgbọ́ ànábì kú nínú ìmánì tó wà. فهذا يعني أن بعض الصحابة ارتدوا بعض الصحابة منا wọ́n ti ṣe bèbèrè gbẹ̀lá náà pé bí wọ́n àgbàpọ̀. nínú ti fi ṣe táwọn táwọn tó ti ya ìyàkuyà ẹni tó ti pé ìgbà nẹ́bí bọ́ ibó wà láyé ìmọ̀ ẹ̀ pé ọlọ́run bá sọ fún ẹ̀ pé ìnáṣà mọ́yì tó ń wọ́n iná wọ́n yìí bọ́ọ̀lù èdè nígbà bá náà bí o èdè yìí àbá ọlọ́run ti sọ ń gbà náà ni pé ẹni tó bá yìí sọ bẹ́ẹ̀ àbá wa ti di mission sahaba dáadáa wọ́n ní àwọn tí wọ́n gbà náà tí wọ́n rí àná ṣé wọ́n ní wà ń tàkàlà láti bọ̀ lórí kódà bí yẹn bá fẹ̀sí ńlẹ̀ láàárín ilé ṣùgbọ́n o máa dá àwọn ìfẹ́ kú lórí ìfẹ́ gbégbà ní sọ̀hábà náà ní ìgbà wọn ẹlẹ́ẹ̀kejì tá a bá wo tí ọmọọ̀rù ṣe lè ṣe àdì ṣùgbọ́n kí tó ń sọ òní báyìí dáhàbà kámà dáhàbà Musa lílé kọ́ ìrọ̀bì bí Musa ti lọ lọ́jọ́ sí sọ̀rọ̀ pàdé ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ lànàbí rẹ̀ sọ̀rọ̀ ìṣe àdì nínú àwọn abáfi sọ pé ọ̀hún ìṣe àdì nínú àkídà láyà tó rí àkídà nìkan padà sí ó kó yẹn àwọn ẹlẹgbẹ́ náà máa ń fẹ́ lò láti ṣẹ̀dí ọ̀dọ̀ Ọ̀yẹ́ kọ́ ni mo fẹ́ lò. Àwọn bá ti fi ṣe ìkànnà àwọn ènìyàn. Téèyàn bá wá ṣe mistake tó bá mẹ́rin. Ẹ̀rí ni ó kù. Báwo bá kí ṣe bọ́ta tó ní kó máa jẹ sọ? Ṣé ọ̀dà ń bá ọkàn tó máa lù? Ọba ní ọba ní máa gánà Mọ́hàmù àbúrò láyà. من كان يعبد محمدا فإن محمدا ومن كان يعبد الله فإن الله حي لا يموت هو كان يقول الله أفإن وما كان وما وما محمد إلا رسول ولا خلت من قرن أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا ọ̀sẹ̀ ìlà ọ̀ṣàkè ọmọ lòun gbé òun bọ́ àyà òun báyìí lòun bó yẹ aláìsí àkótọ́ mọ̀ ni nígbà náà fún ara rẹ̀ á lè pé ìṣe àádìí tẹ́lẹ̀ wọ́n ti ṣe àádìí àti mùfàmù fọwọ́ kí ìgbà jẹ́rọ́ mùfàmù tí wọ́n fi wọn lò lé fàdáwọ́ àjẹrà ó ṣe náà tí ó fi àkídà sí ẹ̀ láwọn náà sí ọ̀rọ̀ yìí tẹ wá sọ nípa ìlú ọjà báwọn ètò àbáwọn èèyàn tó wá báyà jẹ òkú ilé ìlú ọjà o bẹ́ẹ̀ ni òkú náà lẹ́ dáná fún àtàwọn táwọn jẹ nínú táwọn àjẹ òkú èyí tó yà lẹ́nu ni kódà àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí àbáwọn bẹ́ẹ̀ gbé wọn àmọ́ àwọn náà gbàgbọ́ pé ìlú ìjẹ oúnjẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ àwọn tí èyí ti jẹ òkú.

àbí kó di ìbò oúnjẹ lọ fún wọn tí ẹ bá wá gbóúnjẹ ẹ fún wọn kò lè sábà ra jẹ náà nígbà yẹn oúnjẹ wo ló ń jẹ ń gbà yẹn oúnjẹ tí wọ́n tè wọ́n wá tún wá tà náà táwọn abẹ́rẹ́ oúnjẹ lọ ẹ̀ gan ṣùgbọ́n gbà ní ìdílé tá ń dálẹ̀ fún àwọn ojú tí wọ́n bá ti kú tí ọmọ olóko kọ̀ọ̀kan wọn rò wípé ìbànújọ́ wà kí ni oúnjẹ báyìí wò. ká ń tẹlifíréjì mọ́kùnkùn ni àbá ń banújẹ́. أنجم اصنعوا لآل جعفر طعاما فإنهم قد أصابهم ما يشبههم أنا من ẹ lọ dáná bá wọn ará lè jábà torí pé wọ́n ti bá wọn léèdè fún tí òjò ara yìí ti kù dáná fúnra wọn. Ṣùgbọ́n àwọn ará òkú ìdókòó bá gbúra yìí di àwọn òkè ẹ̀ olóde bá gbé nínú ẹ̀sìn tí ẹ̀ bá kú lẹ́yìn ìjọ mẹ́ta ẹ̀ lè lọ kójọ ẹgbẹ́ tó lọ ṣe tábíyà dọ́kẹ̀ta náà ń dájú àbáyé ṣùgbọ́n èèyàn tó bá rí ẹ wá pàdé èlè kíra yìí yáa mọ bí ẹ pẹ̀lú ẹ wọn kẹ wá lọ lẹ́yìn ọ̀sẹ̀ kan kí lẹ fẹ́ lọ sí abẹlẹ ọ̀sẹ̀ náà sí ẹ ìdí náà ló tún wá kàn wá lẹ́yìn náà kò fẹ́ fẹ́ yẹn lé èèyàn kan bàbá rẹ wá àbíbọ̀dá rẹ kú o wà ráyè lọ́jọ́ kẹta mo jẹ́rìí ilé rẹ̀ kódà bó bá tọ́sẹ̀ kan wàá rí kó o ṣe lọ. irú yóò di dínà ní ó yẹ kí èyí dúró lórí ẹ̀ pé ìjọ tí mákàfẹ́ lọ lè kí wọn kí n sọ̀rọ̀ sílẹ̀. báwo wàá ṣe fún wọn sọ pé mo lè ní ìfẹ́ lọ. ìwọ tó bá lò lọ́rú ẹ̀ àwọn èèyàn àwọn òwe ẹ̀ ó ti gba wèrè mẹ́sì ni gẹ́gẹ́ bí ẹnìkan náà àwọn tó súnmọ́ ara rẹ̀ abẹ́fẹ́ bàbá ìyàwó rẹ̀ wá wọn àti tí fún ìyàwó ìgbà tó wá díjọ́ kẹta àbí lẹ́yìn ọ̀sẹ̀ kan àbọ̀jọ́ márùn-ún àwọn apè mí bíwá pé ẹ bá ń tẹ̀lé e lọ sílé àwọn ànákẹ́ lọ lè kí wọn kí wọn apá afẹ́ fún ìyàwó àti kí wọn mú gbá ẹ lọ kí wọn pé èèyàn wọn kú ni ìjọ́ ah! kẹta làrá mi sọ wọn láti so irú yẹn ìtọ́kùnlá mẹ́tẹ́tọ́ àti èyàn wa máa wo bẹ́ẹ̀ ṣé wọn àní lọ bẹ́ẹ̀ bá kan tó bá ti ń wo bẹ́ẹ̀ òlérè sí tọ̀rọ̀ kó kílẹ̀ ká mọ ibi tí wọ́n máa ń dúró sí ìwọ̀n ọ̀dọ́ àlà tó bá débi dáadáa gbogbo dáadáa lẹ́yìn tó ṣùgbọ́n tó bá ti ń dúró lọ máa ń kíyàn lọ́nà tó náà wọ́n wọ́n bẹ̀rẹ̀ kíyàn máa jọ ẹ tó bá ti ṣe irú rẹ̀ bọ́lá fún ìjọ tó kíyàn máa pè é táàdì àwùjọ mélòó bàbá eh, sẹ́yìn ìbéèrè ó sì láǹfààní àgbègbè wa. Naam. Àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ tó lọ lókun sí i kíákíá lọ́dà ni àbí ká máa dúró dà wọ́n yìí ọ̀ tó wá pé fìdínà ni ìmọ̀ dúró dè wọ́n yọ ọ̀dà alẹ́ mọ̀ ògbó yìí so èèyàn ó dúró dè wọ́n àwọn àbá àgbogbo wọn náà papọ̀ pé èèyàn lè dá òkú sí ìdúró fún di tí ò ní dáwà lára yìí gẹ́gẹ́ bí àpèjú ọmọ ọmọ wa kí wá kí ó lọ́dọ̀ rẹ̀ ọmọ wa ọwọ́ àbẹ̀ àbẹ̀ gẹ́gẹ́ aláàjì ọmọ ìjọ ápúrà ẹ̀ mo ti sáré lọ bò mọ́lẹ̀ ó ṣe kí ọmọ ìború yìí mọ́lẹ̀ o yọ́ọ̀rì ọmọ ẹ̀ ó ṣe kí ni o òkú ìjọba ọlọ́pàá lórí tó mọ́lẹ̀ lọ bò mọ́lẹ̀ lẹ́yìn tí lẹ́yìn tó bá wọn àfáà ṣe kí ni wọ́n gbé à ó fi dínà ní màá sí irú ìjọba dá wàhálà alẹ́ tí ẹ̀ mọ̀ ní ẹni dájú báyìí tó dé bá a nìyí amadu ọba sùdì alábi ní tọ́jú yàn dáadáa ẹ̀sìn ti gbé e lọ́ba dáadáa tọ́jú yàn mú fàṣàrò tàdọ̀rọ̀ tàdọ̀rọ̀ náà wù àárín ọ̀rẹ́ ẹ̀sìn ti bá fún kú lórí yín ẹgbẹ́ wa rẹ̀ sọ́dọ̀ yìí èèyàn ò ní láti bá ṣẹṣẹ ọ̀sán ọ̀gbọ̀n ọ̀gbọ̀n tàbí ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n